àpọ̀jù kí lẹ mọ̀ tá a ṣẹlẹ̀ sáyé yẹn ni. kò má ṣe é fi bomi mọ́ kọ́lọ́run má jàre ìṣòro ní àmì ọ́ àmì ọ́. kò ní ṣẹlẹ̀ sí wa ọ̀ wàmí ọ́ ara ẹ̀yẹ wá gbọ́ ẹ̀ wá tẹ̀ lálálá ah, ibi tá fojú sí ṣe bẹ́ẹ̀ lọ́nà wà ọ́ kò yá ẹnìkan ó kọjá hàn yẹn mi ò máa ṣe igi ti dá lóko ó para lé mi ò gbọ́ rí páfẹ́fẹ́ dẹ̀ ń fẹ́ gbígbóná àmọ́ bó nílé ò máa fura ogun lè gbàbẹ̀ wọlé ẹ̀ẹ́ ọ̀ṣẹ́. ara ẹ wá gbọ́ ẹ wá tẹ̀wá ẹ sáré bọ́ ṣẹ́kẹ̀ là ń wò a ò mọ ohun tó ń bẹ nísàlẹ̀ o amúkùn ẹrù ẹ wá ó ní òkè ń wò ẹ̀ ń wò ń sàlẹ̀ o níbo lọ̀rọ̀ yìí ti gbé wọn wá o ta ló yẹ. ọlọ́run nìkan ló lè gbani ló lè gbani elédùà nìkan ló lè jẹ́rìí ẹni bẹ́ẹ̀ dá o dẹ̀ mọ́ ọlọ́run jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ dákun dábọ̀ o ìwọ bá ti ń gbani lọ́jọ́ ṣòro ọ̀fun tó mu tìrìtìrì àtẹ̀wélé tẹ ìgò ti tán lẹ̀. ẹgbẹ́ ẹ̀kọ́. káàtì ẹ̀ní làákà yìí ò ní kọ́ fún mi tìrìtìrì èmi fúnra mi máa béèrè. bọ́ọ̀lù ẹ̀bẹ̀ gari jọ fún mi láyà kan orí tiẹ̀ wà bẹ́ẹ̀. tọ́ba yẹ kó olójú pàpọ̀ bá ní kó ohun tó ń gbá lókè ẹ̀rọ kò sojú lẹ̀. fèsì ilé ìtìrì. mi ó tiẹ̀ ní kí báwo ni mo ṣe fẹ́ mọ ìdí nǹkan tó fi ń wò mí. now sọ fún mi kí ló gbọ́ gan-an tó fi wò pé mo lè máa wò ẹ́ bẹ́ẹ̀ yẹn. <laughs> ìwọ ló mọ èmi ò mọ nǹkan tó mú ẹ tó fi tẹjú mọ́ mi tó ṣáà wó mi wó mi wó mi wó mi ìwọ ló mọ inú èmi ò mọ inú ẹ o ah, after all èmi ṣàkọlọ yà sínú twenty naira because mi ò kí n ṣó kí ló wá dé tó ń wó mi gangan. fún mi sórí inú mi kàn máa ń dùn tèmi àti ẹ bá jọ in fact mama máa wò pé ibo ló wà láti gbogbo ọdún yìí where have you been all my life To be just pé sẹ́yìn ló ṣe wá wọnú ayé mi wá fún mi mo wo gbogbo inú igbó mi ò rẹ́yẹ bí ọ̀kìn mo wo gbogbo ìlú wa yìí mi ò rọ́bìnrin tó dàbí tiẹ̀. ẹnu ẹ dùn ṣebí wọ ni. I do work. Go mọ̀ now. you know I love you and ṣó fẹ́ gbọ́ sórí tó o bá ṣe mistake tó sọ fún mi pé o ò ṣe mọ́ in fact mo lè para mi. wúwo jẹ́ torí ọlọ́mọ parẹ́ o ẹ eh? tó bá parẹ́ gbọ́dọ̀ máa sọ fáwọn òbí ẹ̀ tó ti rí kú e má kó bá mi mo fọ́ lọ́nbẹ̀ẹ́. ẹ ṣe ẹyọkùnrin yìí kọ mi tẹ bá ti wà kan lẹni màmá mú bèbèbèbè tí bá ikọ̀ tá à sọ yìí tọ̀ ìka kò níwọ̀n ní ìdìmọ̀. Oh, God but fún mi má sọ fún mi pé òun lè tẹ̀sí nǹkan tó rẹ̀ ń sọ ah. má jẹ́ kọ́ rẹ̀ kó sáárín mi àti ẹ̀ o. ìdí ẹ̀jẹ̀ gbọ́ mi gbọ́ rẹ̀ mi sọ kódà mi ìdè gbọ́ tí wọ́n gbọ́ngàn sọ but ó dà pé ọ̀rẹ́ mi ò lè parọ́ ṣé o kí bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ṣe nìyẹn tó bá yá ń sìn ó máa sọ fún mi pé mi ò fáìn mi ò ṣe é rí mọ́ pé ọmọ mi ìlú tún rẹ́ǹsì tó máa gbé káàkiri mo kúrò ẹ̀yin ọkùnrin bó ṣe rí nìyẹn ẹni bá ń tẹ̀ lọ́rọ̀ ẹ̀yin ọkùnrin hmm, onítàn yẹn ti kú wọn ò tí ì sìn. ẹ wo ẹ ṣe sọ̀rọ̀ fún mi jọ torí Ọlọ́run ṣó ti fẹ́ máa kó bàbá yìí lámbà ló tún fún ẹ o ṣùgbọ́n ọkùnrin Ọlọ́run wọ́n ṣe sílẹ̀ tó máa fi ọ̀rọ̀ sí ẹ lórí o fún mi ṣé èyí tó sọ another big lamba ló tún gbéde ṣùgbọ́n kò jẹ ni hmm, ọkùnrin. ọkùnrin you know I love you so much. Hmm èmi ò sọ pé o love me i love you as well tó bá sọ fún mi pé o love me inú mi máa ń dùn gan so èmi náà love ẹ. ọmọ mi ọmọ pé mo nífẹ̀ẹ́ you i can do anything for you. ah oya lọra lé sílẹ̀ kí fún mi if you can do anything for me ah, if you can do everything oh for me God. go and buy me just go and buy me a house. okay okay um, tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ní àti ṣe fàájì mo ní ká kàn wá ṣe eré mi mo ní surprise package kan fún yín and Um, tábà kúrò ń bí in fact ibi tá a tún lọ á yà yín lẹ́nu. tábà ti sọ pé surprise kò ń ṣe nǹkan téèyàn lè sáré rèébi o. fún mi another number tún lè léyìí o. Ah, mm. fún mi. iṣẹ́ gbogbo nǹkan náà lòun náà wàá fẹ́ fi máa parọ́ ni èèyàn tó lè máa sọ fún mi pé òun náà bù tó dẹ̀ ń làágùn lórí tó dẹ̀ orí bó ṣe mú bí nǹkan bí nǹkan bí nǹkan mi ẹ má bínú kú síbò ẹ aago ah, náà bò. inú mi dùn ah, fún mi ah, oh my god mo mọ bó ṣe ń ṣe mí lára ẹ mọ nǹkan surprise package I need that láti délẹ̀ let's let's just share. ṣe right now Yes. Show me sọ fún ẹ ọmọ sorry, sorry. ẹ bá sáré sáré ẹ bá rà lọ báyìí. ẹ ṣáà máa tẹ̀lé ẹ máa tẹ̀lé. <laughs> kí ló ṣàfẹ́ sọ fún ọ. kí ló ṣe má dẹ́rù bà mí náà kí ló ṣe. wo má dẹ́rù bà mí o má dẹ́rù yé yé. omi omi omi omi omi omi omi má ní kẹtọ lọ bí kí ló ṣe kí ló ṣe má dẹ́rù bà mí. má dẹ́rù bà mí bóyá sọ fún ẹ má dẹ́rù bà ìjọ lè dọ̀. ọlọ́run dákun ìwọ lọ́lẹ́gbà ni ẹ̀ṣẹ̀ tẹ̀ dá ò mọ̀ tí ń jìyà rẹ̀ o ọlọ́run nìkan ló lè gbà ni ló lè gbà ni elédùà nìkan ló lè jẹ́rìí ẹni bẹ́ẹ̀ dá ò dẹ̀ mọ́ ọlọ́run jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ dákun dáàbò ìwọ bá ti ń gbani lọ́jọ́ ṣòro dákun ṣe ju àánú òwọ́n o. máa ọ̀gá mo dáàbò fún yín. ẹ màmá àwọn méjì pé yàn kan. gbogbo ìgbà ló máa ń múnú mi dùn mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á ṣe wá lórí ara wa kalẹ̀ àní ya ara wa ikú ò ní yà wá èèyàn gan ò ní yà wá láṣẹ ọlọ́run. àní sírì hmm? mo like bó ṣe gbàdúrà yẹn àdúrà dáa mo nífẹ̀ẹ́ kó mọ̀ wípé láì gbàdúrà wa hmm. àdúrà wa ti gbà àmín àmín ikú nìkan ló lè yà wá. àmín o. èkúrò lálábàákú ìwà ìní àti ẹ. àmọ́ àti ṣetán tá a máa kú báyìí ẹ kò sí kú lójú wa. I love you. I love you too. ká lọ relax. ọ̀gá ọ̀gá. kí ló ṣe kí ló ṣe ìṣẹ̀lẹ̀ ìkìkì ẹsẹ wa ẹbẹ wo ẹgbẹ tó mi wa ẹkẹ tó mi omi omi omi ẹ bá ẹkẹ tó mi ọgá èmi ló ṣe yìí èmi ló ṣe ẹ wo èmi ló ṣe bí ṣe mọ ṣe fún alágbèjà ni mo jẹ kọkọ lọ́dọ̀ mi o o jẹ kọkọ lọ́dọ̀ mi which gary skill ọgá ará àdúgbò ọgbà tó gbà ọgá wọn ti mọ gà á o ẹ wo ẹ bá mi ṣe wọn. Ah, ah, ah. òkè là ń wò ó a ò mọ ohun tó ń bẹ nísàlẹ̀ o. amúkùn ẹrù ẹ wá ó ní òkè lẹ̀ ń wò ẹ̀ ò wò ń sàlẹ̀ o. níbo lọ̀rọ̀ yìí ti gbé wọn wá o. ìyàwó àbíbèjì gbogbo wa bá fẹ́ ìyàwó àbíbèjì olùràbàtẹ ìyàwó àbíbèjì olùràbàfẹ ìyàwó àbíbèjì olùràbàfẹ. aṣọ́wọ́n ẹ̀dùn tó yìí. lùwọ́lì ló máa gbèrè lẹ́yìn paṣọ ọmọ alálùbáríkà yìí wá ti méèkẹ́ tipẹ́tipẹ́ wá ti kúrò nírú positions tó wà yìí wá ti bọ́ sí high level ó mọ̀ pé bọ̀bọ̀ yẹn dùn bá rìn tó bá ń gbọ́ rọmọkẹ́ adùn bá rìn mà tó ṣe pàṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> ọ̀rẹ́ mi ẹyẹ rè. mo bẹ ẹyọ sórí tí mo kọ yìí mo tẹ̀ lọ practice ẹ̀ gan ni in fact ó ṣe bí pé èmi gangan mo fẹ́ ṣe wẹ́jọ̀ gan ṣùgbọ́n wọ́n dàbí pé kọ́ gbó fún mi yẹn báyìí. kó wá transfer wá sọ́dọ̀ mi kí wọ́n wá gbó kọ́ tèmi kó wá gbó sọ́dọ̀ kí ni wọ́n á ya àti kí wọ́n á wọ wedding gown ẹ lọ́jọ́ náà wọ́n ṣá. tó lè work wo àtàwọn wo àwọn irú imagination burúkú wo ṣé mi ń sùn ni àbí mò ń tó ń gbé mo tọrọ ẹ ládùúrà náà ni. pé bí ọjọ́ ayọ̀ ẹ ṣe dé kọjọ tèmi náà kó jẹ ọjọ́ ayọ̀ fún mi ṣó bẹ́ẹ̀ mi ṣe kọrin fún ẹ lónìí tí mo kọrin tó sọ pé òun mi dàbí òun pàṣọ tó yẹ kí n máa kọ lẹ́yìn pàṣọ ẹ kí wọn náà wá jẹun tó máa máa kọrin fún mi lọ́jọ́ náà kó wá bá mi yọ. ọmọ kì í ṣe oore tọ́lọ́ ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́ yìí oore àjẹmọ́nú ni oore tó máa bá mi kalẹ̀. àmín ọlọ́wà ṣe tiẹ̀ fún òun. ọ̀rẹ́ mi iṣẹ́ tó rán mi pé aṣọ tá a máa mú fún àwọn ọ̀rẹ́ ẹ mo jẹ tí wàá lọ bọ̀ mo rí lẹ́sì kan lẹ́sì tí mo rí very nice one ó tiẹ̀ máa láìkì bọ̀ forty thousand naira ni oṣù ah, ah. ọ̀rẹ́ mi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí tó bó ṣe wò mí tuntun báyìí mo wá dẹni tó lè máa ṣọ ah, gbàgbé ẹ ṣé tó bá ilé sì mo sọ yìí ó máa like very nice one gbàgbé ó máa like ẹ. wo mo tiẹ̀ trust ẹ gbogbo nǹkan tó bá ti ṣe òun lèmi náà ṣe. Okay. ọ̀rẹ́ wẹ́ẹ́ mo bẹ ẹ̀yọ̀ ṣá mo bẹ dúpẹ́ anyway báwo ni preparation Can I prepare for wedding. ah hey, wo ṣe preparation yìí gangan wọn gan òun náà ló wá fẹ́ tójú sómi báyìí ọkọ mi tí bá sọ fún pé akọ ah, ní ìdówó kan láti fi ṣe láti fi ṣe kí ni kí n tó sọ délẹ̀ báyìí owó yẹn akọ akọ bu owó yẹn fún mi ni ó kò fẹ́ fowó bà tèmi jẹ́ ṣáá. <laughs> ó nítorí òun ti ń wá irú ọmọ bíi tèmi òun ò rí pé léyìí tó ń wá jàjàrí ó ní àfikún òun ṣàbùsọ ó nítorí pé ẹ̀kan nìyẹn ń ṣe wedding yìí kì í ṣe lẹ́ẹ̀mejì aṣọ tá a fẹ́ lò ó ti order ní Switzerland ó dẹ̀ láti máa sọ fún mi wípé owó tóun fẹ́ fi ra aṣọ yẹn lọ́hùn yẹn tó bá ní kàn ṣe sínú nàìjíríà bíi pé is one hundred and fifty k láṣọ kankan ó dẹ̀ ní àpàrọ̀ aṣọ rárá àfẹ́ pàrọ̀ tó aṣọ ẹ̀mẹ́fà ah mo rí kí ló dẹ̀ dé láì sọmọ sẹ́nitọ̀ láì sọmọ pírẹsidẹ́ǹtì nàìjíríà kí ló ṣẹlẹ̀ ó ní òun ṣàfẹ́ jayé òun fẹ́ jayé bí ẹni máa kú ni ó ní níjọ́ yẹn sẹ́ẹ̀ ó ní ayé gbọ́dọ̀ gbọ́kọ́rùn mọ́ ẹ eh, babe ó mú nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi hmm. èyí tó máa ká mi lára jù ni pé sórí àwọn photographers ni mo fẹ́ kó bá mi mọ́nítọ̀ wọn dáadáa torí èmi gan fẹ́ blọ́ọ̀kì Facebook. ọmọ gbà ibi tó o rí de ìwà jẹ jù. oṣù ọ ìfà ọmọ bóyá ọmọ ìyá kan náà ni mi àti ẹ ah. gbàgbé ẹ ọmọ ìyá kan náà ni wà. <laughs> anyway jẹ́ kí lọ wá sí tèmi. njẹ́ tí wọn bá máa ṣe nǹkan ayọ̀ nǹkan ẹ̀yẹ báyìí bí mo ṣe máa dúró tí ẹ gbọ̀n gbọ̀n lílé ẹ ṣòdẹ̀ ti fẹ́ gbọ́ irú oore tọ́lọ́ ń ṣe fún mi ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀ lọ́lọ́ máa ṣe fún wọn náà ṣe mọ̀ wípé kárìn kápọ̀ iyẹ̀ ló ń yẹ ni oh that's my friend. lẹ́kàn ṣorí nǹkan tó wà lẹ́ǹkan mi ò láìkẹ́ báwo ló ṣe máa wa mọ́tò anyhow mo dẹ̀ tún pè mo tún caution ni pé ah nǹkan tó ń wà yóò prolite òun sọ fún mi pé ẹ ìwọ mọ̀ nǹkan tó ń wà èmi kọ́ ló ti ń drive iye owó kọ́ ló matter most wá tẹ̀ wò wípé adájọ́ gbéyàwó sọ́nà ó lọ́ máa jẹ́ kí yàn rí kò ṣe dáadáa ẹ́ ó lọ́ máa yẹ kí yàn rógun ó jáde kò wọlé at least eh, ìwọ̀n tó bá ṣe ní irú moment báyìí sìn ó yẹ kí yàn máa apply wisdom ni ẹ́ bó dẹ̀ ń bẹ́ẹ̀ sọ ò fẹ́ gbọ́ ṣé ló kàn ń wá àrùn kì. ìyàwó mi ò ní bínú ni mo mọ̀ kó tó àwọn ju ẹ báyìí ọ̀rọ̀ ti ṣọ́ra látijọ́ yìí aṣọ àdópin jagoro ẹ jókòó lédi ilé ẹ jókòó jókòó jókòó jókòó jókòó báwo ni gbogbo nǹkan mo ṣe ń kọ́ báwo ni ṣe títí ẹ gbogbo. àdúgbò ẹ mọ mi alhamdulilayi dúpẹ́ àmín àmín. báwo wà ní preparation yín sí. fact gbogbo àwọn tá a fìwé pé àwọn ọ̀rẹ́ mi lókè òkun gbogbo náà ti signal attention sọ pé àwọn máa dé sí nàìjíríà yìí fún ìgbéyàwó wa. gbogbo wọn pátápátá. sípò àwọn tó wà london yẹn ń bọ̀. ǹgbọ́n ìjà pé ń sin ni aṣọ tọ̀dọ̀ yín àbí ìyàwó mi báwo. ọkọ mi tíìsì mi náà ṣe mo tíìsì mi. mo mi ẹ má wọrí ṣẹ́rí tẹ́ bá raṣọ yẹn inú ti yín gan máa dùn ẹ mọ̀ pé ìròyìn ta mojú bá ṣẹ́rọ́kọ mi ó dìdì mojú lọ sọ́jà rẹ̀ tẹ́ bá rí inú yẹn á ni. anyway mi ò nílò láti jáyà torí mo mọ̀rọ̀ ọmọ tí mo bí definitely ọmọ tí mo bí ó máa mọ nǹkan tí ìyá òun fẹ́ ọjà rẹ̀ ló máa jẹ́ fún wa. mọ́mì ju gbogbo ẹ̀ ẹ ṣábàbí dúpẹ́ lọ́wọ́ ọkọ mi torí ó dúró tì mí ó dúró ṣe bí ìyá ó ṣe bí bàbá fún mi ni ẹ wò ṣe rí èyí tó tẹ̀ wá jẹ́ èyí tó surprise me jù lórí ọ̀rọ̀ ìgbéyàwó wa yìí mi ì tí ì rí owó tí ò tí ì nù mi ì tí ì rí owó tí ò tí ì kó dálẹ̀ tán tẹ́ bá mọ iye àwọn èèyàn tó invite tó ń bọ̀ omi má jẹ́ kí n tọ́ ni èmi gan ìjọ yẹn ò tí dé mo ti ń feel important sílẹ̀ pé ẹ èmi ìyàwó <laughs> ẹ bá dúpẹ́ lọ́wọ́ ẹ o. bàbá mi ò ṣe púpọ̀ bó ṣe ròyìn ẹ gan bẹ́ẹ̀ náà gan ni mo bá ẹ kò wá ní sùn ṣe o àsìkò tí mo wọnú ìgbésí ayé wàá mọ̀ sí dáadáa wàá mọ̀ sí dáadáa nílé bàbá nílé ìyá lẹ́nu iṣẹ́ wàá mọ̀ sí. Ah, ẹ̀yin ọ̀rẹ́ inú mi dùn pé mo pè yín in a short you know, I am very very happy. Um, ṣé mo pé Yorùbá máa ń sọ wípé tí àmàwò márùn ò bá tú àwo ẹ̀kú ò lè dédé bọ́lá rẹ̀ gúngun. ọ̀rẹ́ mi pa máa ń gbádùn ẹ̀ gan. àṣírí ọ̀rẹ́ ìyẹn tí wàá túmọ̀ sí pé tí ò bá nídìí nílẹ̀ yorùbá gbogbo ìròyìn jẹ́ kó mo lu that is ìdí pàtàkì tí mo ṣe pè lórí ọ̀rọ̀ wedding lẹ́kàn òun ni mo ṣe ní a gbọ́dọ̀ jókòó ká support ọ̀rẹ́ wa because ojú ò gbọ́dọ̀ tì ṣé mọ̀ pé ojú ti ọ̀rẹ́ mi ojú ti onítọ̀ọ̀rẹ́ mi àdá fún yín. So show me your friends and I will tell you who you are. Tí ọ̀rẹ́ wa tó bá gbègede ní ọjọ́ wedding tí lálálù tilẹ̀ rọ táwọn èèyàn wọ́n tán ni pé ah, ah wedding yìí ó make sense then àwọn ọ̀rẹ́ oní nǹkan àwọn ni wọ́n sùn àwọn ni wọ́n. So mo fẹ́ fi opportunity yìí mo fẹ́ yẹ ká set up committee of friends kò yẹ yín ká lè gbá ká lè gbárùkù ti ọ̀rẹ́ wa ní ọjọ́ wedding yẹn then ká sọ nǹkan pàtó tí a fẹ́ fi support ọ̀rẹ́ wa then ká dẹ̀ agree lórí gift kan tí a fẹ́ fún lẹ́kàn ní ọjọ́ yẹn ìdí rèé tí mo ṣe pé everybody mímí dẹ́nu pé ẹ jẹ́ mi so over to you guys now what can we do. wẹ́ tó ní mò ń tánà àbí. Ah, ah how many times mo ti máa sọ fún ẹ wípé before kí n tó marry ni mò ń jẹ́ Montana pé mi ń jíde mi ò ń ṣe tó ní Montana mọ́. akọ́kọ́ akọ́kọ́ gbàgbé lòun. Ah, ah. eh, jíde lorúkọ mi pè ní jíde. sorry but rárá ṣe ṣìnà yín lè máa ń pàwọ̀dà lè máa ń change orúkọ wẹ́ no matter o jíde ọ̀ kí lè porúkọ ẹ wẹ́ ètò mi suggest ni pé ah, ẹ̀jẹ̀ ń darúkọ ẹ̀ tó bá pé akọni má fi dà lálẹ́ gàràgà ni. confam ẹ tá dárúkọ yìí èèyàn ńlá ni láàrin wa ẹ tó ní kìmí gidi ni ẹ yẹ ká fún mọ́tò kọ̀ọ̀kan. Ah! mọ́tò kọ̀ọ̀kan mọ́tò kọ̀ọ̀kan dúró àwa márùn rè mọ́tò ẹyọ kọ̀ọ̀kan inú kọ́ńpàlì olóbẹ́ pàkẹ́ sí. ọ̀rọ̀ olú kíla gbé kíla jù mọ́tò kọ̀ọ̀kan níbo la ti fẹ́ rówó yẹn náà and ah, besides ah, àwọn yorùbá yorùbá ń dùn àbára mọ́tò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan èmi rà kàn wọ́rà kàn wọ́rà kàn wọ́rà kàn márùn ẹ́ ibi ló fẹ́ pàkẹ́ sí àwọn ẹgbẹ́ kan sọ lẹ́nu mi wọ́n sọ lẹ́nu mi. lè fi tọrẹ bẹ́ẹ̀ náà kò mọ ẹbí ọmọ yẹn. ní tèmi mm-hmm. ní tèmi èmi á suggest pé ah, because mo wọ ìpele kan náà ń ṣe èèyàn rẹ he a nice guy you understand ọjọ́ dẹ̀ ti pẹ́ tá a ti jọ ń bọ̀ but èmi wò pé tí bá a ṣe wà ní ìsìn tí gbogbo a máa rí like two two million so ká dẹ̀ wà mọ́tò ẹ̀yọ̀ kan fún tó máa jọjú it's better than kẹ́ni kọ̀ọ̀kan wa ra mọ́tò kọ̀ọ̀kan ah ọmọ ẹ̀ gan wọ́n máa fojú sí lára o. wọ́n máa fojú sí wa lára and eh, mọ́tò olè fi pé a lè dáwó rà. èmi ò kí pọ́ǹpì mo mú àbá wa wẹ́ ẹ̀yẹ́ ká fún ní Range model two thousand and sixteen ó ti jáfẹ́ náà ó mọ̀. Range two thousand sixteen. Ah, ah, ah, ó pọ̀ jù náà. wa big boy big boy ni wa ẹ̀yẹ́ kọ́ máa kó wa mẹ́rin gbòòrò ni. ẹ̀yin kan nǹkan tẹ̀mí suggest yẹn pé i think Vensa, tabara Vensa, yẹn n ò ní fojú sí wa lára èlò náà ta venza venza òun at least eight million naira. not ta Vensa. Oh, I think I go with Vensa. Vensa, yẹn da you know is on the average. Àwọn ní fojú sí àlàra púpọ̀. It's okay. How much how much is uh, Vensa? Thousand and fifteen. No. Eight million naira ni. 8 million naira. Fine. Okay since mọ́tò yẹn jẹ́ eight million naira I just ká dá two two million naira. two million wálé wọ́n To buy to buy a bushel, bó ṣe wàá máa jẹ́ ó sọ two two million lẹ́ẹ̀kan yẹn two two million naira rárá rẹ̀ padà sí. tabara venza eight million At sì máa ní outstanding two m ṣe then a máa ra wọn kan kí pẹ́pẹ́pẹ́pẹ́ fi support him lu two million tó kù ní ọjọ́ wedding i think we are good so tó venza. Yes, sir. Yes, sir. Finally, finally. Eh! Ewo le fọ́nrán ti ta wa eh, mú na ẹ̀kọ́dà tó fi ọ́ bàtà rọ̀ ẹ̀rọ fáyín kínní ah, ewo gan ni. Egbò egbò mi kò bẹ̀ kí o, ewo ni ewo ni túbọ̀, egbò ìmú túbọ̀ o, ẹ eh, jẹ́ kọ́jọ́ tó la fún mi ní gọ́gọ́. Ẹ tí mọ tí ọtí ti ń pa yín. Gbogbo àtẹ bá ti wá síbẹ̀ lẹ́wọ̀ fún yàn ní problem. Ẹ tí mọ tí sin ọtí ti bẹ̀rẹ̀ sí ní pa yín. Ah, ó ga o. Ah. Máwọ̀ rí aṣọ máa ṣe yọ̀ ni bá mi ṣe àṣìkò ọ̀gá. ẹ lọ kí. gbogbo ilé ń gbọ́ ṣáláfíà ni. àbílẹ̀ yìí ẹ̀ka sùn. Ah, ọlálẹ́kùn ilẹ̀ ọjọ́ mẹ́ta. adẹ̀kù palẹ̀ mọ́. ìyá wa níyàwó. bàbá wa láyọ̀. ni. Ah, ah, ṣáláfíà yes mo ń wà. ọlálẹ́kùn báwo dẹ̀ wá ní gbogbo ètò wedding yẹn. àǹtí mi adúpẹ́lẹ́ ọlọ́run. ṣé gbogbo nǹkan ti wà nílẹ̀ ṣé ti ṣe gbogbo ètò. gbogbo àwọn ọlọ́gbà ọlọ́run àti ìṣòro gbogbo ẹ̀. olúwa ṣeun ẹ báwo dẹ̀ wá ní aṣọ tèmi. Ah, ọ̀rọ̀ aṣọ yín ah, mm. ẹbí ẹ wo ẹyà àti ìyàwó yín ni wọn ló wà bí. ń gbọ́ ìyàwó mi wọ́n ní wọ́n laṣọ tèmi wà lọ́wọ́ ẹ̀. Ah. ẹ wo agbára Ọlọ́run ti ṣètò ẹ̀. Olúwa ṣòwò. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ mo mọ̀ pé ọjọ́ yẹn bá gbogbo tí mo máa lò báyìí mo mọ̀ pé wàá ṣe fún mi. máa rán mo sin yín ní ọ̀la kòkó wá fún yín. má máa retí. wò ó nílé àbúrò mi báyìí mímí kò ní mí ẹ̀ ṣó ti gbọ́. wàá bí sùn wàá bí wàlẹ̀. mi náà àmì. lẹ́kàn the newest groom in town ọkọ ìyàwó tuntun fi ara balẹ̀ kò sí problem ṣùgbọ́n <laughs> you look so good <laughs> like seriously aṣọ tó wọ̀ yìí ó fi tẹ̀gàn. Ah, ọlọ́mi expect pé ní ilé wàyé fún lẹ́kàn ṣá ó ti yẹ jù mẹ́ẹ́ lẹ́kọ̀ọ́ sọ gbọ́wọ́ ẹ̀. Bye.

ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó ó ní ìṣẹ̀lẹ̀ sí ìwà ó lójú yẹ yọ no ẹ̀ka mi pọ̀ sí. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ máṣẹ́ máa ń wá máṣẹ́ máa ń fún ẹ̀rín máṣẹ́ máa ń fún ẹ̀rín fún ẹ̀rín fún ẹ̀rín.

níbo ló wà. ẹnu mi àwọn àwọn fún mi lè kàn. ẹgbọ́n mi bọ̀ lọ wà níbo ló lọ wà. lẹ́tọ̀ ẹ̀kọ́ mi náà lọ́wọ́. ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ẹ̀wù kò gbé wọn ní ìgbà kí ló wá ṣẹlẹ̀. bó dẹ̀ mọ̀ pé ọkọ ló máa wà ní ti ìdí ọ̀rọ̀ tó rò fi ń ké o èèyàn fún náà happy. torí ọlọ́run lọ́ọ́ máa ṣàánú mi o jẹ́mi náà try jẹ́mi náà try wẹ́lẹ̀ dá mi ṣàánú mi o jẹ́mi náà try rẹ̀ jẹ́mi náà try rẹ̀ try ẹ o. Eh, ilẹ̀ ló ti ń ṣú lọ ilẹ̀ ti ṣú. ẹ lọ ọkùnlé kan. ẹ ló fún mi. ẹ bá mi gbé fún ẹ lọ. àlẹ́ kan ṣé kan tó ṣe fún mi dà ẹ́ látẹ̀ nǹkan tẹ́pẹ́ ti ń retí ẹ̀ ẹ́ gbogbo ẹ̀rọ lẹ́sìn rẹ́ẹ̀dì mi báyìí ṣe tẹ́pẹ́ àárí wọ ìwọ yìí nìkan náà ló kún bíbáyìí. kò kí ń ṣe ọkọ̀ ẹ̀ ló sọ̀rọ̀ mi ìmọ̀ pẹ́yìn lẹ̀ ń sọ̀rọ̀ ẹ bá mi gbé fún fún lẹ́kọ̀ọ́ ṣé kò sí lẹ́kọ̀ọ́ fojú mi rí nínú ọjọ́ ìní ìdàní ẹ bá gbé fún un. fún mi lẹ́kàn ti kú. kí la mọ̀ òní. lẹ́kọ̀ọ́ ṣe kí ni lẹ́kọ̀ọ́ ṣe kí ni lẹ́kọ̀ọ́ ṣe kí ni ṣe irọ́. báyìí wọ́n kí ni kí ló ń bí bàbá ọ̀ṣẹ́ yẹ yẹ ẹ̀rọ ìdáyẹ̀lẹ̀ wọ́n ti pọ̀ ní ìfowó ẹ̀ bá mi jẹ ẹ̀ bá mi lẹ́gbàá ní ṣe tẹ̀ dá o. Ah! ẹ bá mi wáìtì ọlọ́run nìkan ló lè bani ló lè bani ẹlẹ́dùwà nìkan ló lè jẹ́rìí ẹni bẹ́ẹ̀ dá o. ọlọ́run ló lè bani ló lè bani wọn ti àtẹ́ǹdì sí wa. wọn ti àtẹ́ǹdì sí wa o àwọn náà dúró dé. ìyá ẹ má bínú dókítà bísí torí àmì ṣe ní kẹ má jókòó sí big restriction bẹ́ẹ̀ pé kẹ wá jókòó síbẹ̀ sọ́dà wọn fi lè àtẹ́ǹdì sí yẹn. ebo ẹkẹ ni wàá ní káwá ṣe báyìí. ẹ bí thirty minutes ni wọn máa àtẹ́ǹdì sí. madam ẹ kú oríire. Ah, mo dúpẹ́ dùn. mo kí i kú oríire lẹ́ẹ̀kan sí ẹ kú oríire ẹ ṣe rí ṣàṣà èèyàn ní irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ sọmọ tó máa ń ṣẹlẹ̀ sí tó máa ń survive ẹ̀ o bẹ́ẹ̀ ni púpọ̀ ọmọ kì í survive rárá wọn kì í yìí ṣùgbọ́n àwa dúpẹ́ fọlọ́run pé ọlọ́run gbọ́wọ́ wa ṣiṣẹ́ orí ìwòsàn ó ti wà òkè ẹ bọ́tẹ tabaníkà wò ó irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kò yẹ kẹjẹ kó máa dágbé náà ó yẹ kó wà lọ́dọ̀ yín sọ ẹ lè máa pàrọwà fún gbọ̀ngàn kọsínú ọbẹ̀ yẹn tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn nìkan dúró àná dúró. ẹ ṣe púpọ̀ ẹ ṣe sá mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí kì í ṣe pé ohun èmi náà pé kọ́mọ ìmọ̀ àná dágbé mélòó ni wọ́n lọ́wọ́ mi àwọn méjì péré yìí náà ni tí màmá ní pé kí ìkan wà níbì kan ṣùgbọ́n wẹ́ẹ̀ tí mo ṣe sí àwọn ọmọ wa sìn tẹ́ ẹ̀ bá fún wọn ní a little freedom àmọ́ màá ní wàhálà "Mama, yẹn ti pọ̀ ju kò tẹ́ jẹ́ kíjẹ́ kíní kan kò tẹ́ fẹ́ ṣe fi kíní kan fún mi. and àwọn yorùbá náà bọ̀ wọ́n sọ wípé tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni ẹ̀yin náà rí ìdí ọmọ yìí tí ò bá jẹ́ pé kádàrá tó ń ṣẹlẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ó yẹ kó ti wà láyè tí tipẹ́tipẹ́ ìdí rèé tí mo ṣe fún un ní àyè díẹ̀ pé tó bá wà ní ibi tó lóun fẹ́ wà yẹn bóyá ọlọ́run ọba lè ṣàánú a lè àwọn ọkùnrin á lè free pẹ̀lú ẹ̀ so ìdí rẹ̀ kì í ṣe pé òun mi náà kì í fi sílẹ̀ bẹ́ẹ̀. Um, madam àwa gbọ́dọ̀ sọ pé torí wàá rí bẹ́ẹ̀ kí wàá jẹ́ kí òun kò máa dábẹ́ ọkọ kìíní kú ọkọ kejì kú ọkọ kẹta kú níjọ́ tó yẹ kó ṣe wedding gangan ṣé mọ̀ ó wà disastrous gan ṣé understand sí àná ah, nà nà nà nà àkùsẹ́ntì ah, rẹ̀ máa ṣẹlẹ̀ sí tó máa wà ókè ẹgbàá mi sọ fún yín ó yẹ kẹ́ mu sọ́dọ̀ ni ẹ lè máa pẹ̀tù sí nínú ẹ máa pàrọwà fún o pẹ́ bóyá gbogbo àkúrò nìyẹn àkúrò lọ́kàn ẹ̀ á dẹ̀ wá ókè so ẹ máa bá sọ̀rọ̀ ṣe ti understand madam ẹ mú sọ́dọ̀ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ mo fẹ́ fún yín advice kan ẹ má sọ pé nítorí mo jẹ́ medical doctor o ṣe understand pé mi ń sìn mo believe nínú nǹkan tiwantiwa náà ẹ ṣe fẹsẹ̀ lé tọ ọ̀rọ̀ yìí mm-hmm. bẹ́ẹ̀ mi ṣe wò ó nǹkan kan ń wà ní díẹ̀ so understand ẹ fẹsẹ̀ lé sí ẹ get gbogbo àpàdé àlòdì nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìgangan ẹ ṣe you understand. bàbá mi ọ̀rọ̀ lẹ sọ fún mi ọ̀rọ̀ lẹ sọ ó yẹ kí mi gan wá mọ̀ yìí pé eléyìí ìjù tí ẹni ó ti ń lọ wọn nú lágbára ọlọ́run bí ṣe sọ yìí látàlẹ́ la ṣe ń kúrò ń bí ilé mi ló ń lọ kò dágbé mọ́ ohun tí ìjọ tó bá tó lọ sílé ọkọ ẹ̀ kò dágbé mọ́ ìtẹ̀dẹ̀ tó bá mi sọ yẹn ọlọ́run àfọ̀nà mi lórí ẹ ṣe púpọ̀. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ four people kò yẹ kó jẹ́ pé lẹ́kọ̀ọ́ ló wà wá kú ẹ̀yìn ibi mo fẹ́ fojú sí kan lẹ́kọ̀ọ́ was like my brother now look at it ààrẹ lẹ́kọ̀ọ́ mọ́ ojú ọ̀rọ̀ jẹ́ pọ́jọ wedding and wedding day in one's life is supposed to be the happiest day look at it saddest day Look at ló jẹ́ fún lẹ́kọ̀ọ́ àtàfọ́ nílẹ̀ even for me. Because Nikon wasn't my friend, he was my brother. Now look at it. Where's Nikon? I'm here. Why? Gbogbo ọ̀nà mọ̀bí Nikon ṣe jẹ́ sí wa. I don't even know what to do because she didn't dàgbọ́ ọ̀rọ̀ yẹn ní gbogbo ló I mean Nikon was so was like a brother. Ó ti kúrò rẹ̀. Now look at it ojú ló fi máa fa wà gbòòrò no tell me. jíde ìyá ọ̀rẹ́ wọn ló dùn ah. eh, ọ́ torí bóyá jókòó tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí yóò gẹ́ ìtara mi. of all people ah, ìbá má jẹ́ lẹ́kàn ọlọ́run ah no no no. àwọn tí mo fẹ́ mi ń sìn báyìí mo yọ pé ẹ ṣe ń ṣe drama this is just a physical grammar it's not a straight drama ah. ẹ ṣe ń ṣeré ni mo bí ìpínlẹ̀ kan kú because mo ti rókùnlé kan I can't believe you are gone no. lẹ́kọ̀ọ́ ti lọ. no it's gone. don't understand I don't understand either but the thing is mo mọ̀ pé létí yẹn ló ṣokùnfà bí lẹ́kọ̀ọ́ ṣe kú now look at it gẹ́gẹ́ ṣe ń gbé láyé lẹ́kọ̀ọ́ is dead what are we saying ó lè mọ̀ pé nìkan máa mọ ọkọ tó ṣẹlẹ̀ he just get the information from us kí ló ti sọ fún wa ni a máa sọ pé kó má fẹ́ ọmọ yẹn. lẹ́kọ̀ọ́ ni lọ́bẹ̀ yẹn o cause. so sọ wípé pé lẹ́kọ̀ọ́ kú lẹ́kẹ̀tẹ̀ yẹn pa ẹ̀dá tuntun mílíọ̀nù pé káfíń ra mọ́tò fún lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kú no you must be joking. ikú tó bá kojú gbà yẹn òwe ló ń pa fún mi eléyìí máa jẹ́ lesson fún ẹ̀yin tí ẹ ti máa i'm talking about you yẹ òun ni mò ń bá sọ̀rọ̀ torí pé kí ni ò tí bá rí tó bá dé máa má rí jọ̀ọ́ torí ọlọ́run o need láti lọ get information background kó dig information nípa ẹni tó máa fẹ́ kó lè mọ ibi tó ti ń bọ̀ kó lè mọ ibi tí ìwọ̀n kan fúnra rẹ̀ tó ń lọ that is the point yeah sọlẹ̀ kó pé ikú tó kojú báyìí ni owó ló pa fún ni lesson tó kọ́ wa ni pé tó bá máa fẹ́yàn o gbọ́dọ̀ lọ dig information nípa ẹni yẹn kó lè mọ ibi tẹ́ni yẹn ti bọ̀ nítorí pé kí ni kánípẹ́lẹ́ kan ti mọ̀ ẹ́ lé àpé lady yìí èkú wà lórí ẹni kò ní I wouldn't even have advised him to do that now look at it now The coin is gone lẹ́kàn ti lọ nǹkan tẹ́mi kí wọ́n fẹ́ the a lè ṣe as friends òun ni wípé a that two two million I've fẹ́ fi ra fẹ́ǹsà wedding gift fún lẹ́kàn a máa return fẹ́ǹsà yẹn padà sọ́dọ̀ dìlà a máa gba owó yẹn a máa lọ fowó yẹn mọ̀mọ́ pé lẹ́kàn ní bàbá wọn kò a one wá àwọn fámìlì ẹ̀ tó a máa lọ fi a máa lọ fi support wọn nǹkan tá a lè ṣe nìyẹn tẹ́mi fipá lè ṣe nìyẹn then àdẹni fi family yẹn lẹ̀ for forever you take them like our family a máa yọjú sí wọn every time. so tábà dá pẹ́ńsà padà díẹ̀ máa fún ọ ní tútù mi ọ̀tá fúnlẹ̀ kan no no dọ́kì. the money is not important the money is not important. pàṣẹmàṣẹ mi. màámi a ti ń pe ọ̀rọ̀ yìí lówó o ó ti wá ńlá ronú báyìí ní láti wá nǹkan kan ṣe sí i ìkíní kú ìkejì kú ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ìbáyìí ẹ̀dẹ̀ sì jókòó sójú kan yẹn náà ojú kan yẹn náà lẹ́wà ẹ̀ rí nǹkan kan ṣe sí i ojú fọ́ etí di àwa ní kẹlẹ́mì má gbà ẹjọ́ tẹ́lẹ́mì ò bá gbà ṣé kò yẹ káwa fúnra wa ká taari ẹ̀ sí ẹ̀yà wa nǹkan ṣe sí o gbogbo eléyìí èmi ò rí sí i ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ní kíákíá torí ọmọ tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ sí ìdílé àwọn kan ló ń jẹ́ kí bànújẹ́ máa wọ̀ náà ẹ wá nǹkan ṣe sí o. mọ́mí ṣó dẹ̀ dá yín lójú pé nígbà tí mo wà kékeré mi ò jábọ́ lẹ́yìn yín rí. Ah! irú ọ̀rọ̀ wo rèé kò sí nǹkan tó jọ o èmi ṣàbíamọ ọ̀dájú ọkọ mi tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ èmi Gbémisọ́lá máa ti wá gbogbo ọ̀nà ni màá gbà láti lè wá nǹkan ṣe sí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mi ò ṣàbíamọ ọ̀dájú ṣùgbọ́n ṣe ni mi ò wá mọ ẹni tó mú àbáwọ̀n yìí tó kù sínú ìgbésí ayé mi ṣe rí gbogbo àbáwọ̀n tó wá wọnú ayé mi lọ́sàn-án kan má dẹ̀ yé mi torí mi ò mọ ẹni tí mo ṣẹ̀ mi ò fojúkojú mo ò fi wọ ọmọ ọlọ́mọ bí tọmọ ẹnìkan ń dààmú ń dunnú sí ni kí ló wáá dé eléyìí ò máa yé mi mọ́. ẹ wò màámi gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ́wọ́ pẹ́tẹ́ tẹ̀ ń tẹ́wọ́ pẹ́tẹ́ ẹ̀ mọ́ bìkan ẹ̀ mọ́ bìkan ń sọ yìí èmi ò rí sí o ah, ṣe bí ìgbà tá wà ń kékeré mo rò pé ẹ̀yin àti dádì ẹ máa ń sọ nípa àbúrò yín kan tẹ́ ní babaláwo ni kí ló dé gan-an tẹ́ kó wa lọ síbẹ̀ kẹ́ kúkú mú ọmọdé yìí lọ síbẹ̀ bóyá wọ́n bá wa rí nǹkan sí nǹkan tó ń ṣe yìí ẹ wò ó màámi àwọn Yorùbá bọ̀ wọ́n náà ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ̀ ah, ah, ẹ fẹ́ kó wa lọ ẹ fẹ́ kó wa lọ ṣebí nǹkan tẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ṣebí òun náà ló ń ṣẹlẹ̀ yìí kí ló dé tẹ̀ kúkú kó wa lọ gan àjẹ tó bá wà ń bẹ̀ kó kúkú máa pa wá gan ká mọ̀ pàjẹ́ yẹn ló ń pa wá ah, òun rèé nìsín òun ló ń ṣẹlẹ̀ yá àmọ́ bí tó ti wọ́ wá ẹ wò ẹ máa kó wa lọ ni o ẹ kó wa lọ síbẹ̀ ni. ẹ̀yin ọmọ yìí tèmi yé mi èmi tí mi ò expose sí family ó kúkú yé mi mi ò tí ì expose yín sí wọn ó ní gbogbo eléyìí ṣẹlẹ̀ sọmọ yìí ṣùgbọ́n tó bá já sí pé nǹkan tẹ́ fẹ́ kí n ṣe fún yín nìyẹn máa ṣe fún yín máa ṣe fún yín. ẹ wo mọ́mì ẹ wò kẹ́yà mú wa lọ ni o ṣé bí wọ́n sọ wípé abiyamọ kì í gbẹ́kùn ọmọ kó má tàsí wèrè ni akílódé wà dé kí ló ṣẹlẹ̀ ìkíní ṣẹlẹ̀ kejì ṣẹlẹ̀ kẹta ṣẹlẹ̀ ẹ ti ẹ turn up ẹ ti ẹ sọ anything rárá ẹ kàn pariwo ni pé ẹ ọlọ́run máa ṣe ẹ ó wá bẹ́ẹ̀ ni mọ́mi ẹ̀wọ̀ eléyìí ó wá bẹ́ẹ̀ o ọtí mi tún pè yín sákèésì wọ́n tún sọ fún yín wípé ẹ jẹ́ ká wá àwọn kan ṣe sí yí ẹ̀ tẹ́ sọ fún wa pé ẹ fẹ́ kó wa lọ sábẹ́kúta akílódé kí ló ṣẹlẹ̀ náà tó bá yẹ pé ni mo wà nínú ṣú yín ṣé inú yín máa dùn sí ni mọ́mi àbí tó bá jẹ́ wípé inú ilé yìí ni ìbànújẹ́ wọ̀ lójoojúmọ́ ṣé báyìí lẹ ẹ dẹ̀ take it easy ẹ take it easy now ah, ah, abẹ́yìn náà tẹ̀lé wàá ju gbogbo ẹ̀ dẹ́jẹ́ kéèyàn mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣé fẹ́ pààyàn ni. Ah. màmá jẹ́ kí n jí ara ìmọ̀jọ́ màmá jẹ́ kí n jí ara ìmọ̀jọ́ ẹ̀ṣẹ̀ tí mo wọ́ tí mo mẹ́sẹ̀ láyé ní ọlọ́run nìkan lọ́lẹ̀ gbọ́ni lọ nígbẹ̀yìn ọlọ́run dákun wọ lọ́lẹ̀ gbani ẹsẹ̀ tẹ̀ dá òkú ní jìyà rẹ̀ o. fún mi fún mi ìwọ sùn bí fún mi wọn ni mo ń pè yàn owó òun ló wá ń ro bẹ́ẹ̀ ṣó fẹ́ para ẹ̀ ni ló ronú títí tó yẹ pé tó yẹ pé o wá gbé poison jẹ tí ẹ gbọ́n náà poison tó gbé jẹ tó bá gbàbẹ̀ lọ́ńkọ́ o kò waste ẹ̀mí ẹ̀dá mi nìyẹn òun ní gbogbo yẹn náà tí wọ́n fẹ́ fi ronú pa ara ẹni fún mi tó fẹ́ fi ronú pa ara ẹni ó má parẹ́ fún mi ní ẹ̀gbọ́n tiẹ̀ tó wà lè ju o ọkọ̀ kínní ó lọ ìkejì tó wá yẹn náà tún kó o tún lọ èyí tó tẹ̀ wá jọ mí lójújú ó tún wá jọjọ wedding ẹ̀ ìkẹta náà tó wá fòṣàn lẹ̀ yẹn náà tún kó o tún lọ ilé ìbámi lẹ́rù ó bá mi kan ṣẹlẹ̀ sí ẹ yìí mo understand ok tí wàá sọ fún fún wa. kí wàá ní ìgbésẹ̀ tó wá gbé sí kí ni ìgbésẹ̀ tó ti wá gbé lórí ọ̀rọ̀ ikọ̀ tó ń ṣẹlẹ̀ sí ẹ tell me. babe ṣe fẹ́ gbọ́ mo ti gbé ìgbésẹ̀ tó lágbára tó nípọn tí mi ò dẹ̀ padà rí ipa ẹ̀ má jẹ́ kí n tún ẹ̀ ṣọ́rẹ́ mi tó ń rí ikọ́ lórí ibi tó dẹ̀ ń wo ikọ́ ni mò ń wò jọ̀ọ́ má jẹ́ kí n tàn ẹ́ ó ti sú mi. láìdé jọ sọ fún mi ta ni mo ṣe kí ni nǹkan tí mo ṣe téèyàn kan ò ṣe irú ẹ̀ rí tó fi jẹ́ wípé gbogbo èèyàn tó lóun yàn mọ́ mi láyé yìí láti dùn mí nínú àbí láti ṣe mí lóore àbí láti bá mi kalẹ̀ òun làwọn ayé máa ń taari ẹ̀ kúrò lọ́dọ̀ mi kátẹ̀ ni wọ́n tẹ̀ máa ń taari wọn kúrò lọ́dọ̀ mi nìkan ni kò bá dà wọ́n tún wá fi ìyà tèmi wọ́n tún fi jẹ wọ́n débi pé wọ́n máa mú wọn kúrò lórí ilé aláyé kí ni mo ṣe kí ni nǹkan tí mo ṣe gangan jọ sọ fún mi ṣé mi ò dá tó lọ́mọbìnrin ni àbí kí ni nǹkan náà tó fi jẹ́ wípé àbàwọ́n burúkú àbàwọn tí ò yẹ káyé rí mọ́yàn òun láyé fi kàn ẹ́ mi yìí ó wá rí pé mo kàn wà nínú ayé ìbí ẹni tí ò sí láyé ni nítorí wípé tí bá kúkú wà láyé yìí kí tiẹ̀ má lọ́kọ káyé má rí mi mọ́kùnrin ó sàn ju orúkọ burúkú táyé fún mi yìí lọ wọn ní orílẹ̀-èdè tó ń lọ yẹn ni ó sì gbogbo ọkùnrin tó bá bá ṣe wedding láyé ìlọkùnrin máa ń kú mọ́ lórí jùwọ́n nígbà tó bìnrin ẹgbẹ́ mi bá ń ṣe bí obìnrin kí làwọn èèyàn búburú tó wà nínú ayé tí wọ́n ń ṣèkà yìí kí ni wọ́n fẹ́ báwo ló yẹ fẹ́ kémi gangan fíò báwo ló ń ṣe fẹ́ kémi gangan dàbí obìnrin fúnra mi. tó máa sọ fún pé ó yẹ báyìí ah, ọkùnrin ló máa sọ fún pé ó wà báyìí ó dà tó lọ fún mi you are very pretty and very beautiful so má rò pé o fine you are okay you are very pretty so just forget about it Pay boy, you fa ò dáa but kí wàá ní ìgbésẹ̀ náà ọjọ́ òlò wa fẹ́ lọ báyìí ìyẹn ni mo fẹ́ gbọ́ wò ó wọ́n ní tó bá ti yá kò tún kí n pẹ́ mọ́ kò tí èyí ni torí àti rìn síwájú àti rìn sẹ́yìn àpàdé olóòótọ́ èèyàn hmm. bí mo dẹ̀ ṣe wà i'm fed up. I'm tired. I'm sick and I'm tired. It's okay. Mom sì dẹ̀ ti sọ fún mi pé the only options táwọn tún ní sìn ni pé ká lọ sábẹ́ òkúta pé àbúrò àwọn kan wà níbẹ̀ pé tábà débẹ̀ òun nìkan náà ló lè rí solutions sí gbogbo nǹkan tó ń ṣe mí. It's all well and good mi ò dispute ẹ pé kò lè ṣe nǹkan kan sí nǹkan tó wà nílẹ̀ yìí but ah, ó mọ̀ well when there is God there is everything. Oh. Abẹ́òkúta kí wàá máa wò ó ṣé gbogbo mọ́tì tá a wà oṣù tá a wà yìí mò ń ní ráyè wọ́n ó mọ̀ kọ́ tó máa ṣẹlẹ̀ ìjọ tó bá ti fẹ́ kú rè ìjọ tó bá mọ̀ pé o ti decide kó fẹ́ lọ ìwọ ṣáà ti pè mí hmm? ti pè mí pè mí ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi. Hmm? ṣé gbogbo ẹ máa ní ìyọjú lọ́jọ́ kan gbogbo wàhálà ìbá ìṣòro yìí ọlọ́run máa mú kúrò ń bẹ̀ èyí tó máa bẹ kalẹ̀ tó lọ́ọ́ máa yàn fún ẹ tó máa bẹ kalẹ̀ bẹ́ẹ̀ òun ọlọ́run máa ṣe fún ẹ. Is it clean? Yeah? Oh, oh, oh. Mama ẹ kí n jìyà àìmọ̀jọ́. Mama ẹ. Àṣé tí ó bá sí nǹkan tó ṣẹlẹ̀ náà, ẹ ní wálé. Ó kúkú ń ṣẹjọ́ mi. Tí ò bá rò bíi pé torí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa, ó ní ò jẹun wálé. Ẹ o alájọbí dẹ̀ ń rínú mi àti bàtà ti parí ẹ̀ ń gbà yẹn ó ti tọ́ síbẹ̀ mí ẹ̀ ṣùgbọ́n bàbá àwọn ọmọ mi yìí ọkọ mi ó ti mọ́ mi lára ńgbà tó wà láyé ibi tó bá ti ní kí n jókòó sí mi ò ń kọjá abẹ ẹ̀yin náà lẹ́dẹ̀ máa ń sọ fún mi pé àǹtí wa ẹ̀gbọ́n tọkọ ẹ̀gbọ́n tọkọ nǹkan tó fà á nù kì í ṣe pé bí àmọ́ mọ́ ẹ sínú rárá. Hmm, kẹsàn-án àwọn àwò ọ̀rọ̀ tó bá kanlẹ̀ tó bá kòkè náà níbi tá à ń gbé ka ọ̀rọ̀ tó bá dẹ̀ sókùnkùn nìyí kedere ní àti pé mi ní fẹ́ jẹ́ kí ẹ̀kọ́ sọ́kùnkùn sí gbogbo àtàwọn àyà yìí. àǹtí mi a ní fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ lé ẹ̀ mú nǹkan tó bá bá lápò yín wá kẹ̀rẹ̀ bàbá ní gbólóhùn. ìfádàkùn ọ̀mìnlá àgbọ̀n mẹ̀rẹ̀gùn olóòótọ́ ayé èmìrìn lóde ọ̀wọ̀ eégún olúfẹ̀tì ń sánmọ́ ìwò pàkó nítorí mo jísọ́lá ọmọ àgbẹ̀ gbé mo torí ẹ̀pẹ̀ báyìí o tó bá rí kúkó owí tó bá rí ekó owí ìbá bàbá mi o àbùdù ìwọ ló bí adéròmú adéròmú ìwọ ló bí adébísí adébísí ìwọ ló bí ọlá ifá ọlá ifá ìwọ ló bí mi fásayọmọ sẹrífàtù ó fọkọ sí ọfà kẹsì mọjọ sámi lẹsẹ o ilẹ ọgẹrẹ àkọ́kọ́ yẹrí alápò rẹ táwọn ọmọ ayáyé ń pè lálàpò kà bí bá ṣe rí ni wí lọ́rọ̀ Mojísọ́lá báyìí o máa fẹ́ mọ lójú ayé hàn ìwé lójú owó ń yé ni orí òyéré ògbé hmm. alára ó ń ṣe wọ́n bíi kí n kó àwọn ńlé alára bẹ́ẹ̀ lèmi ò ní bá wọn kó àwọn ńlé alára ó ń ṣe wọ́n bíi kí n rùn àwọn òkè jérò bẹ́ẹ̀ bì lèmi ò ní bá wọn rùn àwọn òkè jérò kàkà kí n kú kàkà kí n rùn bí ó máa di mọ́kún ọlá dẹ́rẹ́dẹ́ adúbá fún ṣẹ̀kẹ̀rẹ̀ tí ń sọ ọmọ alákọ̀ọ́lé ṣẹ̀kẹ̀rẹ̀ òkú mọ́ ọmọ alákọ̀ọ́lé ajílẹ̀ ọ̀la gbúrúgudu hmm, àǹtí mi ifá kò ń péré fún yín bí agbẹ́ńdáfà yìí o ọmọ tó pẹ́ ifá pé ọmọ yín kan ń bẹ ifá pé tọkùnrin ti bá aláṣẹṣepọ̀ tó jẹ́ pé láti gbà yẹn tọkùnrin míì bá ti bá alájọṣepọ̀ báyìí wọ́n kú mọ́ lórí ni. torí ọlọ́run jẹ́ kí n mú ẹni yẹn gangan ṣó mọ̀ pé bàbá mi tó gbéṣẹ́ ilé ẹ lọ́wọ́ kókókó la wí lójú ọlọ́rọ̀ ni mo fẹ́ mẹ́ni yìí gangan. Hmm, kò sí wàhálà àmọ́ ìfádàkùn o bẹ́ẹ̀ ńlá bá sọ àárílé omi bí kọ̀ǹkọ̀ bá sọ àárílé odò àgbénu omi ìran tẹ́já ọ̀yẹ́là ẹ wò. bàbá ẹ rí wípé mo pè é kò ní yàrá lọ nítorí ọmọ àlejò bàbá mi ó sì jẹ́ kí n pè é kò ní yàrá lọ bàbá mi sọ fún mi pé ẹ sọ pé ẹ fẹ́ bí màmá. ó ṣe pé owó ni wọ́n ní mo wá àti bímọ tó pọ̀ àti bíbí méje méjọ kílá owó tí màá fi ṣayé náà ni mo owó yẹn náà ni mo ní kàn bá mi ṣe. ó dà ẹ ti débi tẹ́ẹ̀tì lówó ẹ wò ó kárí jẹ́rìí jẹ́rìí òkà tẹ̀ rí òkà àṣírí bíbò ni. ẹ ẹ dúró ẹ dá òkà wa ni ó ṣe pé owó ni wọ́n ní mo wá o ka wọ́n ní ẹ fún mi ní. ọmọdé òkú kò mọ̀ ọ́ wá ń pèlẹ́ fún ah! owó rẹ̀ bàbá bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá ti lo kínní bó ṣe yẹ kẹ́ ẹ lò ẹ ti ní burúkú owó àmọ́ o ṣe rí èèwọ̀ kan tí ń bẹ nídìí òkà yìí ni wípé ẹ gbọ́dọ̀ fi báyàwó yín náà jọṣepọ̀. ẹ tẹ́ mọ̀ pé tí bá fẹ́ báyàwó mi lájọ lò kí n má fi sọ́wọ́. ẹ má fi sọ́wọ́ tó ti yé yín àmọ́ èèyàn kéèyàn bẹ́ẹ̀ bá jọ fi láṣẹ ọjọ́ṣepọ̀ kan ẹ gbọ́dọ̀ lè dájú wípé ẹ̀ẹ̀kan péré lẹ gbọ́dọ̀ bá lájọṣepọ̀. máa pè sọ́wọ́ bẹ́ẹ̀ ni. máa fi gómìnà lájọṣepọ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ̀kan. ẹ̀ẹ̀kan péré. ẹ gbọ́dọ̀ tún lọ lẹ́ẹ̀mejì mọ́. ẹ má jókòó pé méjì o ẹ̀ẹ̀kan péré ni. ẹ wò ṣe rí ẹnikẹ́ni kìí ṣe obìnrin kóbìnrin bẹ́ẹ̀ bá fi òrùka yìí bẹ́ẹ̀ bá fi bá ní lájọṣepọ̀ bóbìnrin ọ̀hún bó bá tún padà lọ ó bá bá ní lájọṣepọ̀ arísìkẹ́ ọkùnrin ó ti di ti yín òun ló bá kórè wá fún yín owó bẹ̀rẹ̀ sí ní já sọ́dọ̀ yín owó bẹ̀rẹ̀ sí ẹbẹ̀rẹ̀ sí ní kórè ẹbẹ̀rẹ̀ sí ní kórè ẹbẹ̀rẹ̀ sí ní ah! owó rẹ̀ ṣe rí ẹ̀ẹ̀kan péré ni ẹ̀ẹ̀kan péré ni o ẹ̀ má jẹ́ kó pé méjì abẹ́ ẹ̀gbọ́ ẹ̀ yóò jẹ fún yín o yóò bá yín láàmú ó ní ah! àṣírí bíbò ni ẹ máa fẹ́ lálọ́ ẹ máa lówó lọ. ìwọ ẹ sáàtì ni pé èèyàn kan ẹ̀ẹ̀kan. ẹ̀ẹ̀kan ni. ẹ wo tó bá rí bẹ́ẹ̀ tán ọmọ ọba ẹ̀yin ló gbádùn láti sẹ̀kẹ̀ báyìí mi. owó dé ẹ̀gẹ̀rẹ̀ báyìí. owó ọmọ bàbá ìwọ náà gbádùn ó gbádùn mi ó ṣe jáde tó wà. fún mi ọmọ jayé ọlá fún mi ọmọ jayé ọlá fún mi ọmọ jayé ọlá o ìpè tí mo pè é lẹ́nu mi ìpè pé kò kú o mo pè é láti jẹ́ pé kò wúlò fún mi gbogbo nǹkan tí bá ní kó máa ṣe ni kó máa ṣe fún mi o. nǹkan tí mo wà lọ́wọ́ nìyí tí mo bá fi lè fi sọ́wọ́ tí mo bá fi ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ mo fẹ́ kó máa kówó lálá fún mi. lẹ́yìn tí n bá bẹ̀rẹ̀ lájọṣepọ̀ pẹ̀lú òrùka yìí gbogbo ọkùnrin tó bá tún bẹ̀rẹ̀ lájọṣepọ̀ títí láíláí kan máa pọ̀wó láíláí fún mi ni kan máa pọ̀wó láíláí fún mi owó ribiribi fún èmi ọlá nìkan àbáyọ̀mí kan máa pọ̀wó láíláí fún mi o ó ti rí bẹ́ẹ̀ o ó ṣe bẹ́ẹ̀ o ànàmọ́ tọ̀gá owó o. ẹ fún mi wọ́n bá ọ bẹ́ẹ̀ wẹ̀ ọ́. chief lélẹ́yìí ah, ọmọ ni ah, ah, chief ni mo mọ chief dáadáa. àṣà mi ní so ti ń rùn bá a bá sọ̀kò sọ́jà. So ara alẹ́ ẹni ni mo ń bá àǹtí mi kẹ̀sùn àmọ́ wòye tí mo máa ń sọ fún yín nù kápá àwọn ọmọ ìkàwé wa ti máa ń kó wọn wálé ni ìwé eléyìí ò ní ṣẹlẹ̀ kẹ̀sùn àmọ́ wo sí ìfù yín yìí o èmi ló wá sọ́dọ̀ mi tí mo sàṣìbí bíbò fún mi ò sì fẹ́ ṣe fúnjọ́ yẹn náà kẹ́ máa wò ó ṣùgbọ́n torí gbogbo àwọn obìnrin tó bá ti bá sùn ká àwọn ọkùnrin mi tó bá ti bóbìnrin náà lájọṣepọ̀ wọ́n ń kú mọ́ wọn lójú ilé ń dowó fún sífù. mo dárò mo dárò mo dárò mo ti kú o abájọ àṣẹṣìfì yóò dárin àjọ ayé mi mú mo sọ náà ṣé rí ijó tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ mo ṣàríwí pé chief mú òrùka kan sọ́wọ́ mo gẹ́gẹ́ bí ọmọ àgbà mo láti máa sọ fún wọn wípé irú òrùka wo ló wà lọ́wọ́ yín yìí chief láti máa sọ fún mi pé ẹ pé kò kò mean anything mo ní ah, ẹni tó bá fi òrùka yìí ẹni tó bá pé èèyàn fẹ́ lu àìsíkì obìnrin yẹn ni wọ́n ní rọ́ọ̀sẹ̀ pé iṣẹ́ àwọn ni òrùka yẹn wà fún láì mọ̀ wípé chief ti fi kan kan lọ́wọ́ mi àti mi. abájọ mo ṣàbá fi gbogbo nǹkan kẹ́mi ni gbogbo nǹkan ló máa fi ń tẹ́ mi lọ́rùn láyé yìí ní òun tí ì rí nǹkan náà láyé yìí kí má ì tí béèrè ni chief máa ti gbélé mi lọ́wọ́ kí má ì tí ì tí ì sọ ni àkàkà tí bá ti wá béèrè gbogbo ayé báyìí ni chief máa fi tẹ́ mi lọ́rùn pé mo tẹ̀ tó lanu béèrè nǹkan lọ́wọ́ wọn àṣé àfikàn gbà kan lọ́wọ́ èèyàn ni chief mo dáràn. Hmm àǹtí mi ọ̀nà àbáyọ wà. ọ̀nà àbáyọ. bẹ́ẹ̀ni. ẹ ṣẹ́ríkì solution yà wà ní o kó wà ní kíákíá kíákíá ah. ah, ọkọ kìíní kú ìkejì kú ìkẹta tún kú lọ́jọ́ wedding ẹ wò ah. ẹ jẹ́ kí solution wà ní ojú tí ń tì wá káàkiri. àwọn ọ̀rẹ́kùn ò lè bá mi rìn mọ́ wọn nítorí tó ṣeé ṣe káwọn bá mi rìn níjọ́ iwájú káwọn náà tún fọṣọlẹ́ káwọn náà tún kú. Eh? àǹtí mi hmm. ẹgbẹ́ tiwa gbé tí kò mí lẹ́rù ọ̀nà àbáyọ wà àfi kí chief òkú o. báyà fi kó kú ah. nígbà tí òkú kí ló ń ṣe gbọ́ èmi ni kó kíkú oríire ìṣe ni kó kà tí kú oríire tí mo lu aago gbàǹjo yí pé àjẹ́ làǹtí rẹ̀ fún ẹ lẹ́nu oh, èmi ni ó kíkú oríire ìṣe lọmọ yẹn ṣe ló rò pé òun jábọ́ lẹ́yìn ẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé orúkọ burúkú tí wọ́n fẹ́ fi sí mi lára àti àbàwọ́n burúkú tí fẹ́ fi sí ìgbésí ayé mi ọlọ́run bá mi yọjú ẹ̀ lé chief yẹ kó kú ní kíákíá ni. bá ti rí bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ti di ṣíṣe nìyẹn. ara ẹ ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ẹ sáré bọ́ ṣẹ̀rí ọmọ àṣẹ bó ní ṣẹ̀rí ìbọ̀wọ́ mi sọ̀sọ̀ kò bá mi láyé jẹ́ ó pa mí sáyé pátápátá. ọkùnrin kìíní kò mọ́ mi lórí hmm. ìkejì náà ṣe bẹ́ẹ̀ ò lọ èyí tó wá jẹ́ bambari bidibẹ̀ ìkẹta náà níjọ́ gbéyàwó mi gangan níjọ́ ìdùnnú mi ìjọ́ ẹ̀yẹ mi ìyẹn náà tún fòṣọlẹ̀ òkú ah ìwọ òròjọ ẹ̀sìn mi mm Chief, wọ́n ní ká o, wọ́n ní ká dìbí wípé ní ìrẹ́ yóò tó ṣèkàtó ẹ lórí ilé àlàyé yìí. Abájọ náà, èmi náà ṣáà ń sọ pé ó gbalé fún mi torí torí jìnrìnjìnrìn. àṣé ẹ̀ ò fi bà mí láyé jẹ́ ni ó dábẹ́ àwọn Yorùbá náà ló sọ ni wọ́n pa á lòwe wípé ìjọ tá a bá rí bi gan-an òun ni bí wọlé lẹ́nìí ni. fẹ́ gbé sínú ẹ kankan òbí kẹ má rí ẹ dẹ̀ sọ̀rọ̀ wọn létí ni bóyá wọ́n wà kíkan òun sí. nígbà nígbà. o yẹn wá ń jẹ́ kàyéfì sí mi o wò pé mo ní láti béèrè pẹ́sùn ẹ̀ lọ́wọ́ yín ìkejì sà. mo gbá náà mo gbá náà. mo notice again pé bẹ́ẹ̀ sì ni owó tó sà àtàbàtà olówó ní ìlú wa ni bàbá màkàlí lọ́wọ́ tó bèrè wọ́n mú nǹkan mi. ọlọ́run ló fún mi èmi náà mọ̀ sá tí mo dẹ̀ mo fẹ́ sá ń fáwọn èèyàn ọlọ́dẹ bá fún yín sísá. dáadáa tí wọ́n fẹ́ tún rí láàrin yẹn tó fẹ́ bèrè ní pé bọ́dọ̀ sì dúró ní fi pé kó mi káàkiri ẹ lòdù náà wọ́n lé yẹn bí a two years one two years ah ẹ máa kó ẹ kàn lọ sí àgbà yìí lọ lè tó fi hàn pé gbogbo ilé tẹ̀ kọ́ lè dé ní náà eléyìí sì ti pẹ̀lẹ́ kọ́ àtúntò wá sí i ilé ìtẹ̀ tún kọ́ lọ sí ó tún dá mi lójú pé tẹ́bá tó parí yẹn náà ètò máa débẹ̀ yẹn ṣá mo mi mọ rísì bí ó nídìí torí àwọn ti fẹ́ kàn fáwọn ẹ̀ náà lẹ́nu kápá bèrè nǹkan tó gbà yí wa <laughs> ẹlẹ́kẹ̀ta ṣá mo notice pé gbogbo àwọn tí ẹ fi ń tún ara ṣe àwọn ó ti yé ṣá láwọn ilé tí mo ń gbé wọlé fún yín àtàwọn ilé tẹ́yìn náà mú ló pè fún ara yín mo notice pé tẹ́ka ti bá mùsùlùmí ẹ̀ kí n

ee kí má bínú pé kí ni kí má bínú pé ẹ̀yin ẹ rí mi bíbá láti jọjọ́ yìí ẹ tí ẹ lè pè mí lórí fún kẹbẹrẹ pé bo ni mo wà ẹ wá rí mi sẹ́yìn yọ̀ sí mi lọ́rùn àti ẹ̀tìmọ̀ pé bí ilé ayé ṣe rí náà nìyẹn ẹni tó bá rí mi gan lèmi gan rí ẹni tó bá dẹ̀ rí mi èmi náà ò rí mánìjà mo ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yẹn mánìjà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi àti yín jọ ń sọ nínú òtẹ́ọ̀lẹ́ nǹkan yẹn ṣe ṣúọ pé chief wá síbí mu. ìgbà tí mo rí àwọn àti ọ̀rẹ́ wọn the last time yẹn gan mo gbọ́ nínú conversation àwọn àtọ̀rẹ́ wọn pé àwọn move lọ síbi ilé tọ́ṣẹ́ parí ilé wọn tuntun but wọn pè mí sí o mo kò gbọ́ ni e, even though wọn dárúkọ nọ́mbà wọn gan nọ́mbà lé yẹn. kí ló pe orúkọ nọ́mbà yẹn. nọ́mbà nine olúwafẹ́mi inú fàkọ̀jà yín báyìí náà. nọ́mbà nine olúwafẹ́mi nínú fakọta wa manager tí bá dé lè get to chief ah, ẹ máa surprise mi. Ah, mo jẹ́rìí yín náà. Ah, mo gbé yín náà ẹ mọ bí mo ṣe máa bu owó fún yín gbà yẹn. ọlọ́run ló lẹ́yìn máa pọ́ ẹ máa wọ̀ ìyàwó àtọmọ mi péjọ tó tún wá síbi ká ní mo bá tètè wọlé sí ìwádìí tó mò ń kọ́ ọ̀rọ̀ sí mi ní ọ̀hún. mo bá yí orúkọ bá us náà wá èméjì bẹ́ẹ̀ la máa sọ̀rọ̀ kílẹ̀ tó ṣe afẹ́ mọ kí n kò ní ṣèlú náà dáná kò jẹ́ bẹ́ẹ̀ ìyàwó àtọmọ ni wọ́n wà lamẹ́ríkà sórí situation country ta wà nígbà kan bọ́ọ̀lù ti lè mú nípò òkè kí àwọn lọ farasíkó náà wọ́n jẹ́ kí mi máa já lámbá níbi gbogbo tó bá dẹ̀ ti rí ṣẹ́mọ̀ bí ìpè bẹ́ẹ̀ mo bí wọn sí wọ́n ní stay wọ́n ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣòkò sí problem tọ́lọ́ wọn dá sáńdẹ̀ bẹ́ẹ̀ sí ó wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe wọn kìsì àtọkùn sí ti bíríbù gẹ̀ẹ́ ló fi wọ́n wà lẹ́ẹ̀kẹ́jẹ́ sórí ẹlẹ́ẹ̀kejì ń pa ọ̀rọ̀ ilé tí mò ń kọ́ ó yí ọmọ tó ń sunkún ó dẹ̀ yí ẹ̀ tó ń lọ sórí ẹni tọ́lọ́run bá ti gbé ga dúró àwa ẹ̀ tó lọ́ mọ̀ àwọn yẹn máa máa wádìí pé kí ló ń ṣe ilé ọ̀tá la máa ń nìyí mo mọ náà àwọn ọ̀rẹ́ mi gbà tọ́lọ́ ti gbé kùrù yẹ̀ ní tó yẹ pé tí n bá tiẹ̀ ní pé ẹ̀lò lásán wá ti máa ń ṣe nǹkan kó oríṣiríṣi wọn àmọ́ ti di pé kòkòrò àwọn ilé ìdókòwò lòun fẹ́ ìdádé ní ìdádé ní tó bá yẹ bẹ́ẹ̀ ni wọ́n á ní pé ìyàwó lọ sọ́ra tọ́lọ́ bá dẹ́ ń sọ yẹn níwájú ìfọlọ́ sọ kó má fi okùn ọ̀bẹ kó má fi kùn àpẹ torí ayé ń o lẹ́nìí lẹ́sìn ayé lé o àwọn èèyàn fẹ́ ní fọ́rọ̀ o wọ́n dẹ̀ ń ṣe kíní ni ọlọ́run ló dẹ̀ mi lọ́rọ̀ tèmi ní ẹ̀dẹ̀ fẹ́ wá ọ̀nà tó mi fi wọnú àgọ́ ọmọ ẹ̀. <laughs> my chief. apẹ ẹnu fẹ́ wò sẹ́jú àgọ́ ni ọba apẹ̀lẹ̀ tí o. apẹ dídẹ dídà ètò fààyè wọ́n tún wà rò pé tí n bá rúlé tí mo níbi tó mọ̀ sí mo tẹ̀ fẹ́ travel out of Lagos ẹ̀fẹ́ tẹ̀ sí mo láwọn ẹlẹ́gbẹ̀ẹ́ but wọ́n ti tí mo mọ̀ ni pé ah, kí ọmọ mi tó jogún yẹ kí nìkan ti lọ o fẹ́ tẹ̀sí gbogbo àwọn ilé yẹn pọ̀ létí ẹ̀sùn rẹ̀ tí mo tún bá rí gbé mi pẹ̀ ìbádé Òṣogbo sí àbí Ìbàdàn ni ilé mẹ́fà tó wà bẹ́ẹ̀ bá jẹ́ pọ́jọ́ mẹ́fà ló fẹ́ lò màmí sọ pé mo sùn ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó dà tèmi láti gúngùn èmi mo ṣiṣẹ́ owó mi náà lẹ́tù rẹ̀ kọ́ wá dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe tó kù ṣé yẹ ti ọ̀la sáàgbẹ̀ bẹ̀rẹ̀ fún un. ṣé wàá rí ìkẹta tó sọ fún àwọn ọmọ obìnrin tí ó jẹ́ àwọn ẹgbẹ́ fẹ́ mo tún tí wọ́n ṣe mi fẹ́ bá tí wọ́n jẹ́ ní ìfẹ́ fi tèmi kó bá tiwọn ni torí mi pẹ̀lú wọn òdèjọ́ ládéhùn pé bóyá afẹ́fẹ́ agẹ́fẹ́rẹ́ni èyí tó bá dẹ̀ ti ṣe òní kankan náà tó nù kan ní kan tí mo dẹ̀ fẹ́ kan ṣubú kan náà lọ́kọ̀ tó wọn ẹ̀ẹ̀kan tí mo bá ti bà wọ́n báyìí pé àbàlẹ́ ó parí gbogbo etí wọn náà ṣàgbèrò ẹ̀wà tó ń kó àtẹ̀tẹ̀ mi láti gbogbo ẹ̀ náà ṣó mọ̀ mo dẹ̀ mọ̀ pé ìjọ tí mi ti bá èyí tó bá ti ẹ̀ lo ọ̀sẹ̀ káàbọ̀sẹ̀ méjì ìgbà nínú oṣù kan ẹ̀yìn pé mo ti kọ́lé fún un lẹ́yìn tó wọn máa jẹ títí lọ́jọ́ fún wọn tọkọ wọn kò fi ní wọn ṣe fàárì wọn pé má ṣe kò dẹ̀ sọ pé ọ̀dọ̀ wa gba tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ àwọn ọmọ yẹn. bó ṣe rí nàmí ìfẹ́ bá tí wọ́n jẹ́ ni hmm. tí bá ṣe lẹ́ẹ̀kan wọ́n bá dẹ̀ ti láwọn fẹ́ lọ́kọ̀ kan lọ lọ́kọ̀ ìfún bá tó ṣe ìtọ́jú yẹn tó bá fẹ́ ṣègbéyàwó yẹn mi lẹ́wọ̀n á yẹn lọ. so bó ṣe rí ni ẹ̀kọ́ ṣe pé bóyá wá ní. chief irú èèyàn bíi ti ń sọ̀wọ́n <laughs> ọlọ́run àmà fún yín sí ẹgbẹ́ ṣe ń gbìyànjú ẹ̀ ẹ̀ ní ṣubú ṣẹ́gi hmm. sáà. Hello baby. Báwo ni ṣe wà? Kò jẹ́ rí ẹ o. O fẹ́lì promise mi. Ẹ ṣé káàpù ló gbé àbí? Ẹ̀dó sí bus stop náà màá ní kí ìgbèrò abẹ́ sí. Kò gẹ́gẹ́ sí hotel agbẹ̀dẹ náà. hotel bẹ̀rẹ̀ fàtẹ̀. pásítà de tẹ àbẹ mari manda kìí tẹ̀lé gan. àwọn yìí wọn stand ìrẹsì dákà gbogbo ẹlẹ́dẹ̀ tí wàá fẹ́ wọnú ọgbà tán báwo fẹ́ owó fẹ́ jí nǹkan mi so o ti ń wádìí mi nìyẹn o mọ o ti ń wádìí mi nìyẹn wàá béèrè àwọn kọ́ṣẹ́ kan tí ò lójú jù tó bá jẹ́ pé mi gan ti wà lóde tí ò lè bá mi ẹ̀rù dìbò o fẹ́ wádìí mi lọ́wọ́ mi wà. mi lọ bí lọ mo ní kó jẹ́wọ́ ro wọn ò parí báyìí jẹ́wọ́ náà. alẹ́ mi kọ́. ìwọ kọ́. èmi kò ní mo pa chief tó bá pè mí ni mo pa chief ni màá ti sọ fún yín ti pẹ́ pé mi ni mo pa wọ́n. láti wọ́n kọ́ ló pa chief wọ́n jẹ́ rí oògùn tó fi pa chief nínú ẹ̀ṣẹ̀. Ah. ó dàbí pé o ò ṣètò àti jẹ́wọ́ fún mi àbí ọkọ yìí lé o ṣetán àti jẹ́wọ́ fún mi àbí màá jọ yóò ní màá dùn mọ́ ẹ. o ti o ti ṣetán àti jẹ́wọ́ ó yá mọ̀ gbọ́. wọn ti tó bá yẹ pé mi ni mo yẹ mi ni mo yí mo ṣiṣẹ́ ibi yìí ni má ti jẹ́wọ́ fún yín ti pẹ́ ẹ̀yin lè wo gbogbo ara mi ẹ wo ewu bẹ́ẹ̀ tún ṣe lù mí lálùkì àlùbá mi ẹ tún máa tún gbé ayọ̀ ẹ tún máa tún gbé lé mi lórí ìyá ẹ̀ṣẹ̀ àìmọ̀dì. a jẹ pé o ti ẹ̀rẹ́ jà ti jẹ́wọ́ rárá fún mi àbí orí ẹ ti yí àbí ṣé orí ẹ ti yí ọ́fíìsà. ṣáde ṣé o ti jẹ́wọ́ àdúgbò ìjẹ́wọ́. kò ìjẹ́wọ́ àgà. Ah, èmi kò ní wọ́n pa ọ̀gá. kí ni pírọ́blẹ̀mù ẹ̀ wọ́n bọ́ ṣe nù ẹ́ wọ́n bọ́ ṣe ṣe wọ́n fáìn ẹ̀ wọ́n bọ́ ṣe ṣe báyìí o insist náà o ò jẹ́wọ́. ọ̀gbọ́n ojú ẹlẹ́dàá yẹn mo fọ́ lọ́hùn mo fi ṣẹlẹ̀ rí mo fi gbogbo nǹkan tó kù tí mo fẹ́ jẹ́ nílé ayé mi mo fi ṣẹlẹ̀ rí mo fi yá mi àti bàbá mi mo fi ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ mi tẹ̀ ń wò yìí mi mọ̀ kankan papò ah? mi mọ̀ kankan ẹ bá dúró ọtá màmá gbà nígbà lọ́wọ́ ajẹ́ ká ṣìrìn ẹ ní ṣìrìn tọmọtọmọ àwọn ìyàwó yóò ní ṣìrìn bó ṣìrìn ní bó ṣìrìn ní ẹni bó ṣìrìn ẹ jọ. mo ti wá rí gangan báyìí ipe ó dà ń gbọ́ ọmọ pásítọ̀ yẹn mo sì wá ń rí i pé ó dà ń pò mọ àdúrà gbà dáadáa because àdúrà kọ́ ni mo ní kó ṣe ń bí ikú eré ikú tó pa chief gangan mo ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló pa chief ìwọ ló bá ń bẹ̀ kí ló wá dé tó wá ń ṣàdúrà. mi ìjọba pásítọ̀ mi ìjọba pásítọ̀ mi ìjọba pásítọ̀ tí wọ́n jọba pásítọ̀ ni màmá tún ẹ ẹ ti rí wàásù lẹ́nu mi ọmọ máàmù ni mi ẹ bá ń bẹ̀ wọ́n àti àti ẹ bá mi bẹ̀ ọkú ẹ̀ dẹ̀ jọ. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi nísìnyí pé o ò fẹ́ corporate o ò dẹ̀ tí ì fẹ́ jẹ́wọ́ kò tí ì tó tàn tó fẹ́ by the time tí n bá mú igi yìí sórí igi yìí orígi dáadáa tí bá mú igi tí mo fọ́ orí ẹ̀ báyìí. ń ṣe ló tẹ̀ òun ló fẹ́ ṣe náà àyẹ̀mí orí sí gbogbo eléyìí o. fún mi. bí ẹ bá dé ibẹ̀ yẹn ẹ̀jẹ̀ ìwọ ló máa bọ́lẹ̀ láti lọ sí ó ti tó ọ̀nà ó ti tó ó ti ó ti tó ìwọ́lẹ̀kùn. fún ọmọkùnrin pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ. mọ́mì kò rí ẹ̀ ṣẹ́rí nígbà tí mo wà náà ìdùnnú èmi náà kọ́ ní pé bóyá mi ò pé àbí pé mi ò gbọ́rù ẹ̀ ẹ̀gẹ́tẹ̀ mo lost contact ẹ̀ ni and kò dẹ̀ sẹ́ni kankan kò sẹ́ni bọ́ tí mo lè gbà lọ́wọ́ ẹ̀ so èmi gan mo wà bọ́dà pẹ̀lú wípé bóyá bẹ́ẹ̀ mi àti ẹ̀ bá ṣe ríra or something ẹ kí ẹ ti ẹ̀ dúró ẹ jẹ́ ká fi ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan kí ni nǹkan tẹ̀ ń ṣe ń bí kí ló dé tẹ̀ ń sunkún. ẹ wo ibi tayo wàhálà wà o in fact original one. ó wà gan ó kàn yẹ pé kò ń ṣe nǹkan ta lè máa sọ títì bí báyìí. ó dà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká máa sọ lójú tí àwọn èèyàn kàn máa wò bí ẹ ṣe ń sunkún yẹn ni ẹ jẹ́ ká máa lọ sínú mọ́tò ṣẹ́ bọ́. màmá jẹ́ kí n jìyà àìmọ́jọ́ màmá jẹ́ kí n jìyà. lẹ gbà ní ẹ̀ṣẹ̀ tẹ̀ dá ò mọ̀ tí ń jìyà rẹ̀ o. ọlọ́run nìkan ló lè gbà ní ló lè gbà ní elédùà nìkan ló lè jẹ́rìí ẹni bẹ́ẹ̀ dá ò dẹ̀ mọ̀ ọlọ́run jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ dákun dábọ̀ <laughs> o o lágbára jẹ́ o ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yìí ó lé o because murder case lélẹ̀ i don't know yes and <sighs> ṣé ẹ lè ṣú ẹ pé wọ́n bá ìbọn lọ́wọ́ ẹni lè jí. Ah, ọmọ tí mo bí ó dá mi lójú ikú mu mi ò lè pààyàn wọ́n ṣe wá sọ pé wọ́n bá bọ́ lọ́wọ́ ẹ̀ ló wá yà mí lẹ́nu ah, nígbà tẹ́ fi rí wa tẹ́ ẹ gbé wa ẹ̀ nígbà tí mò ń bá sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ ah, ìyá ti mọ̀ pé ọmọ mi kọ́ ló pa chief yẹn àdúrómọ́lẹ̀ léyìí àkóbálẹ̀ léyìí ẹ má má jẹ́ ìṣọ̀fọ̀ ọmọ ẹ má jẹ́ ìṣòrí burúkú ọmọ yìí ò mọ̀ nípa kíní yìí ọmọ mo mọ̀rú ọmọ tí mo bí ó bẹ ó bẹ lóòótọ́ ṣùgbọ́n ọmọ tèmi ò lè pààyàn Táyọ̀ ṣàánú mi. Eh, because tí wọ́n fi lè bá ìbọn lọ́wọ́ ẹ̀ Ah, kéèsì yẹn lágbára jẹ àbí ọ̀rẹ́ kí ni ṣé ọ̀rọ̀ yìí yẹ ṣá. ẹ̀sùn tó fi kàn mọ́ yìí madam ẹ̀sùn pànìyàn ni o in fact a ní láti ṣiṣẹ́ gidi lórí ẹ̀ iṣẹ́ gidigidi gan first thing tí mo kọ́ ní láti mọ̀ lórí ẹ̀ ni pé statement tó kọ ní court tó kọ ní police station ó wà very important because mi kò ẹ̀ dé court kí n máa lọ sọ nǹkan mi kó nǹkan fúnra rẹ̀ kó ti implicate rẹ̀ síbẹ̀ ah anyway nǹkan tí èmi akọ sọ ni pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe sọ lọ́ọ̀yà lọ òun náà ni mo máa bá sọ̀rọ̀ tí màá fa iṣẹ́ yẹn dé lọ́wọ́ ẹ̀gẹ́tẹ̀ ẹ̀yin náà ìgbọ́n nǹkan tó sọ sọ pé ó lè jẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀gẹ́tẹ̀ but pẹ̀lú gan-an kúkú fún wa ṣe but to me ah, irú kéèsì báyìí ọ̀gá ah, ọ̀ o meu, ní sọ pé báyìí ń ṣá. Ah. ẹ wo ẹ torí ọlọ́run gbogbo ọgbọ́n tẹ bá mọ̀ tẹ lè bá wa dá sí tí kéèsì yìí máa fi níyànjú mo bẹ̀ yín lórúkọ ọlọ́run òun ni kẹ́ ẹ bá wa dá sí ọlọ́run á dẹ̀ fún yín ṣe lágbára ọlọ́run. àṣìwàlà ọlọ́run á ṣe ìyanu ìmá gbìyànjú lágbára tọ́ lọ́wọ́ jẹ́ fún wa ṣe. bàbá ọkọ mi ọlọ́run bá mi ràn yín lọ́wọ́ ẹ nira rẹ fẹsẹ̀ sí tọmọtọmọ àkóbá lélẹ̀ yìí ọlọ́run bò ní jẹ́ rálá kó bẹ́ẹ̀ ṣàánú mi ẹ má má jẹun fojú sunkún ọmọ mọ́dúrà kéésì mo ní mo fẹ́ gbé wọn láì ní bàbá èmi nìkan pẹ̀lú àwọn ọmọ yẹn ṣàánú mi ẹjọ́ ẹ jọ. ebi bọ mọ́mì ẹ wò ṣe rí ẹ̀yin gangan ni màá rọ̀ nsìn ẹ wò ẹ má ro gbogbo ọ̀rọ̀ yẹn o ẹ má wọrí ọlọ́run máa kọ́ àmọ́ṣe ọlọ́run àdẹ́kù yọ nínú ewu tó wà báyìí ẹ gẹ́tẹ̀ because kẹ́bà tó lọ dá nǹkan èmi ìsira yín lára ẹ gẹ́tẹ̀ débi pé bóyá màmá sọ pé bóyá nǹkan bá ọlọ́run má tẹ̀jẹ̀ kárí rẹ̀ ẹ jọ nítorí ọlọ́mọ mi. aláwo láti fún ọba láàánú o jọ̀wọ́ dákun wá ṣàánú mi alá ṣé lọba láàánú ìwọ náà ni kú wàlà wọlò wàlà àìrò wà sọ yìí wà lè bá tì nù wà wá bí kò ní ṣe é kọ́ dé o ọlọ́run bá ìwọ lọba àkọ́kọ́ wọ́n lọ́ba ìgbẹ̀yìn wọ́n lọ́ba tó hàn wọ́n lọ́ba tó pamọ́ sí gbogbo àyè ibikíbi tí fún mi bá wà báyọ̀ ọlọ́run o bó bá jọkùnrin ló fẹ́ dájọ́ ẹ̀ bó bá jọbìnrin ló fẹ́ dájọ́ ẹ̀ bó fẹ́ kó lọ jẹ nípa kó foró ẹ̀mí wọn sínú ìfẹ́ ẹ̀ bá mi ṣàánú ẹ̀. ní gbogbo ọ̀nà jẹ́kọ̀ bá àánú ẹ̀ pàdé wá wọlá orúkọ rẹ̀ jẹ́kọ̀ bá àánú ẹ̀ pàdé wá wọlá yá Latifu yá Latifu yá Latifu yá Latifu yá Latifu yá Latifu yá Latifu yá Latifu. yéé mo gbé o mami aṣá ti but nǹkan tí owó ń ṣẹlẹ̀. kí ló no no. kí ni gbogbo náà sẹ́yìn ẹ bá ṣe ṣe ìkọ́tà ẹ̀ náà ṣe ká débi ká sọ nìyẹn. mama irú mama mami mami mami ẹ ẹ ọsùn ọsùn ẹ jẹ́ ká. ọ̀sán ti jà ọ̀rùn dọ̀pa àkàdàgbò san lẹ́yìn odògọ́ ìdààmú bá gbẹ wàhálà bèbè o ikú ti pọ̀ dẹ́ o pàpọ̀ ìyá ṣe bí eré bí eré lọ abiyamọ gbọjá gbọràn gbọràn má ṣe àná. wọ́n ti fún mi tí wọ́n dájọ́ òkú fún mo fún lọ́wọ́n bàbá ó ti tó ṣó ti gbọ́. ẹ wo gbogbo ẹkún tẹ̀ ń látàrí òtítọ́ ṣé kí n sọ pé kò dùn mí ni màmá tiẹ̀ tó jẹ́ àǹtí mi tó jáde láyé ó dùn èmi náà ṣùgbọ́n ohun tó bàjẹ́ ti bàjẹ́ ohun tá a ní láti rò ó sìn ni bá a ṣe máa gbìyànjú tí fún mi ò ní kú sọ́gbà ẹ̀wọ̀n lóòótọ́ wọn ti dájọ́ ọkú fún nìkan ni mo mọ̀ tó dá mi lójú ìyá tiẹ̀ tó jẹ́ àǹtí mi lórí wàhálà yìí ló kú sí mo mọ̀ pé òkú ẹ̀ á dìde á jà wàá tú fún mi sílẹ̀ fún mi ò ní kú sẹ́wọ̀n. Ah àbígbà tí Fúnmi fi wá ìgbọràn yìí pamọ́ mi Fúnmi náà lọ́dún tí wàá dájọ́ kú ìfún torí Ọlọ́run ta ni máa pè é. ó ti tó ó ti tó ó ti tó àdúrà ni kò jẹ́ ká máa gbà ó ti tó. ó máa jáde níbí yìí lágbára Ọlọ́run ò ní kú síbí yìí ó dá mi lójú. omi fún mi ìyá ikú fún mi omi wo gbogbo ọ̀nà tí mo pè ẹni fi mú mi kúrò nínú ibi tí mo wà gbogbo ọ̀nà yẹn ni mo fẹ́ kẹ́ gbìyànjú ẹ̀ fún mi ìyá sí mi owó sí mi ìgbésẹ̀ òun ló jẹ́ nítorí olówó mi. títọ́ ọkọ mi mo fi ń dẹ lójú pé lágbára ọlọ́run àbúrò mi lọ wáyé ìyá ìmọ̀dí ni ò ní jẹ́ wá kúrò. mi kò ní mo pa chief. omi jẹ máa lọ ṣe ẹyin pé ìyá tó jẹ mí pọ̀ ni nígbà tí ẹ mú gbogbo nǹkan ẹ̀wọ̀n yẹn tó jẹ mí yìí ẹ pé omi ẹ máa lọ omi ẹ máa lọ ẹjẹ máa lọ sẹ. àǹtí ah, ah, kílódé tẹ̀sẹ̀ ni mọ́mí wà mọ́mí tẹ̀sẹ̀ náà sì ní nà ẹ pàdé wọn lọ́nà ni. ṣé ẹ mọ́mí títẹ̀. Ah, ẹ jọ ẹ má gbàjẹ́ lẹ́nu mi o ẹ má sọ ibà ìdílé àṣẹ ibà ìṣe ibi téèyàn wọ̀ lọ téèyàn wọ̀ bọ̀ ẹ jọ torí Ọlọ́run. ẹ ẹ jọ ẹ jọ ẹ jẹ kí n rí mọ́ mi ṣẹ̀ṣẹ̀ wá bá wọn sọ̀rọ̀ tó ń sìn ni wọ́n fẹ́ máa lọ ló ń ké lọ́wọ́. kí ni wọ́n fọdún ṣẹlẹ̀. ẹ jẹ́ kí n sọ tọrọ bẹ̀ fún yín o tọrọ bẹ̀ ni pé ṣe rí mọ́ mi títí o ti kú. kílódé kílódé kílódé ṣé ẹ fẹ́ kó mọ̀ nǹkan tí mo sọ fún yín nínú position tó tún wà ẹ wò ẹ jọ́ nítorí ọlọ́run nǹkan tí mo sọ fún yín ẹ jọ́ nítorí ọlọ́run mm-hmm. ẹ má try láti sọ fún un ẹ má try láti sọ fún mi kò sí mo kàn ní pé kí n sọ fún mi torí pé ọjọ́kùnrin lè pé lẹ́fẹ̀ẹ́ dẹ́ ṣe dẹ́ ṣe dẹ́ ṣe. Ah, mo ti gbọ́ yín mo ti gbọ́ yín. ẹ jọ ẹ má pẹ́ nítorí mo yọ ń bọ̀ lánàá ẹ má wọlé ẹ ti gbọ́. Màmá jẹ́ kí n jí ara ìmọ̀jọ́. Màmá jẹ́ kí n jí ara ìmọ̀jọ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ń mọwọ́ tí ń mẹsẹ̀ láyé mi ọlọ́run nìkan lọ́lẹ̀ kó níyọ níbẹ̀ yọ. fún mi kí ló mọ ẹ tó jókòó síbi tó ń ronú. ṣé kò tó rò ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹsẹ̀ kátẹ́lẹ́ mi ni mo pa chief mi sí i ìyẹn ti yàtọ̀ mọ́mọ́ pé mò ń jìyà ẹ̀ṣẹ̀ mi ni àmọ́ owó tẹ ti sú mi torí mi ti ẹ̀ kò mọ nǹkan tó kù tí mo fẹ́ ṣe báyìí ibi tí mo wà yóò tẹ́ mi lọ́rùn rárá. fún mi má ronú mọ́ ká ló mọ nǹkan tó gbé mi gan débi tí mo wà yìí ni n ò ní máa sọ gbogbo eléyìí. ṣebí ẹjọ́ tó tẹ̀ ṣì dá fún wọ́n ṣì ẹ eh, èmi ẹjọ́ kú ni wọ́n dá fún mi lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dì eh, Ọlọ́run má jẹ́ kí olóòótọ́ máa kó sípò kan. fún mi jọ má ronú mọ́ ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run ọba Ọlọ́run àkó ayọ́ níṣòro tá a wà jọ má ronú mọ́ pẹ̀lú jọ iṣẹ́ ẹ wá ṣeré ni kí lè ṣe ibi tẹ́ wá yẹn. mo ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ló ń ro mí mo ti ṣe gbogbo bíbá yìí ẹ wò ó. ṣé ẹ owó rò pé ṣe ṣeré ni. ẹ wò gbogbo bíbá yìí mo ti ṣe. ó sọ̀rọ̀ ó lè ṣe. ẹ àgbà tó ti débè báyìí mo rí i pé òun ronú òun ṣiṣẹ́ òun ṣọpẹ́ tiẹ̀ ṣọ́pẹ́ tiẹ̀ àdúrà ló mọ́ máa gbà pé kọ́lọ́n kó kó ẹ yọ àdúrà ló mọ́ máa gbà kò nídìí kó máa ronú dìde kó máa lọ máa ṣiṣẹ́ kó tún máa gbàdúrà. ọ̀gbẹ́ni ti jẹ́ kí ni jẹ́ bó ṣe jẹ́ lélẹ̀. ọ̀gbẹ́ni kí ló ṣe gbàgbé jọ ọ̀kàlà méjèèjì. ọ̀gbẹ́ni wo o kú sí bíbá yẹn mi gbowó oṣù bíbá yẹn mi o tó ti gbọ́ ó yá ṣe ṣẹ́. ọ̀gbẹ́ni wàá fà báyìí náà ewu ni wèé gan náà ẹ ló ń ṣe màtí àti àti ẹran ti lájú wàhálà ìbáyọ̀ ó lè máa nù mí ní. èwo lórí burúkú náà gbẹ̀yìn. jẹjẹ ìjẹbẹ kọ́ ọ́ ṣáà lájà ọgbọ́n ojú fà á balẹ̀. wá gbogbo ipá tó ba ṣe nígbà. wàhálà ìwọ fà á balẹ̀. àtàyẹ tani wọ́n náà ta ni túmọ̀ kan tó gbẹ débi. kí ló gbẹ débi. túmọ̀ kan tó gbẹ àbí tẹ́gbọ́n ga ọ̀gbẹ́ni o má kó gbà sí. tó bá yẹ orí àtòkúra má ṣiṣẹ́ má ṣiṣẹ́. wọ́n bọ̀ yàgò orí ẹ̀ wà á bẹ̀ jà

ló ṣẹlẹ̀ kí ló dé tó bọ́lẹ̀ ń sìn. oh god farabalẹ̀ kó pọ̀ mi mo fẹ́ jẹ́wọ́ ṣó ti wá mo fẹ́ kà àsìkò ti tó mo fẹ́ sọ tẹnu mi gbogbo nǹkan tí mo ṣẹ̀ sílẹ̀ fi jóná gbogbo iṣẹ́ tí mo ṣe ní kọ̀kọ̀ tí ò dáa mo fẹ́ sọ síta ní gbagbagba báyìí jọ ń borí ní àgbọ̀lì tẹ̀sán wa. ṣé ìṣòro fẹ́ jẹ́ wàbí. ẹ mm. òkè mo ti gbọ́ jẹ́ ká wọnú mọ́tò ìtọ́lọ́wọ́ gbọ̀ngàn ló wù wá ó ní mo bá kọ police station dẹ̀ ni kí wọ́n lọ. ṣé mọ́tò tẹ police station ni. mo ní kó mú mi lọ sí nearest police station kí lọ jẹ́ wọ́n. ẹ wọ please help me. ẹ̀yin obìnrin òdòdó nìyí ẹ dákun ẹ fẹ́ sọ ṣé o bẹ́ẹ̀ ṣe ń já dúdú lẹ́ ń já pupa. tí o bá tún ayé ẹ wá o ò ní máa ṣẹ̀ sí obìnrin o ò ní máa ṣe obìnrin rádaràda o ò ní máa fi obìnrin kó máa fi ṣe kìlọ̀ ẹ̀rọ kí ló dé o fẹ́ bà ayé mi jẹ́ ọkùnrin kìíní kú ọkùnrin kejì kú ìkẹta kú lórí pé mo bẹ́ẹ̀ lájọṣepọ̀ fẹ́ bà mí láyé jẹ́ àwọn ẹni bíi ẹni ìka. hello ẹ jọ ṣé police station ni mo fẹ́ sáré fún yín ní information kan ni o wàhálà kan ṣẹlẹ̀ níbì kan ní olówó rà báyìí báyìí báyìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tètè débẹ̀ ó lè mẹ́mi lọ kẹ́ ẹ lè tètè wá yanjú ẹ̀ náà ni mo ṣe ń pè o ẹ má wọrí nípa orúkọ tèmi ẹ má wọrí nípa ẹni tó ń sọ̀rọ̀ ṣé ti gbọ́ ẹ̀hẹ́ nọmba nine olúwàfẹ́mi street lólówó rà ibẹ̀ ni wàhálà yẹn ti ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí tẹ́ ẹ̀ bá dẹ̀ tètè dé ó máa mẹ́mi lọ èmi kàn ní kí n sọ fún yín ni ó dàbọ̀. yes, why looking at me? Can you just imagine? Hello, even boy. Báwo mo ṣe dé bíbá? Keep quiet! Ah! Ó burú o. Ah! Ó ah, So any ẹlẹ́ni wà níbẹ̀ ń tàn fi àjẹ́ ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ tí ò mọ̀ ìwọ ló wà ní òkùnkùn tó ń ta wá sínú mọ́lẹ̀ ó lè bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run well you guys why now o ti smart ju gbogbo nǹkan tẹ́ ṣe ẹ máa ẹ máa lo intelligence yẹn now why. ọ̀gá ẹ mú nǹkan ṣe rí ìka lárábìnrin yìí o because ẹ wo woman yẹn a ti ń fìyà jẹ láti jọjọ yìí obìnrin yìí gangan ni àìdá tó ń gbénú ọmọ èèyàn tó ń pè ní ìkà because ewu ẹni tí a fi yà jẹ láti jọ ọjọ́ yìí wọ́n á jẹ́ ká máa fi yà jẹ aláìṣẹ̀ kó o dẹ̀ bẹ̀rù kí ló dé. ètò ṣé mo sọ nǹkan kan bíbá látàárọ̀ ni. o ò sọ anything ṣùgbọ́n o sọ tó ju anything lọ. it's okay when you need anything láti sọ you do your job àwọn ọlọ́pàá kọ́ ló ń bá wa ní nǹkan tá à ń gbọ́ là ń Now I'm telling you, you take her to the prison, ah. to the cell. Bring your come and láti nígbà Come and gbàbẹ̀ Lucky the mọ́ jẹ́. Sọ̀rọ̀ ká ìdáyé. Let me tell you something, my dear. Then, ìtọ́ mú tẹ́lẹ̀ yẹn, ẹ arrange, mo fi iṣẹ́ yẹn di ẹ lọ́wọ́, ọmọ kó smart, kó arẹ́bẹ̀ máa fẹ́ni lẹ́nu sílẹ̀, kó má fòyà. Fún mi, mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọba tó ń ṣe pé orí ìyá ẹ ó wà ní ẹ̀yìn gbogbo àwọn èèyàn tó ṣe irú ẹ̀ṣẹ̀ tó ṣe yìí tó fi dájọ́ kú fún kò sí solution sí ọ̀rọ̀ wọn mọ́ mo fẹ́ kó o máa dúpẹ́ pé ọlọ́run ọba wà lẹ́yìn ẹ̀ mi ò sì fẹ́ kó o fi ọlọ́run ọba yẹn sílẹ̀ mo fẹ́ kó o dì mú gidigidi ṣòtúgbọ́ má mú nǹkan mi mọ́ o torí ọlọ́run ló kó ẹ yọ ìwà rere tó dẹ̀ ń wù nígbà tó fi wà mí báyìí mo fẹ́ kó o tẹra mọ́ ìwà rere yẹn kó o máa hù lọ ìwọ náà ṣáà rí i pé nígbà tó dé bí báyìí orí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ á dáa dáadáa o tàbí rere o ṣùgbọ́n rere bẹ̀ ni máa fẹ́ kó o mú kó o máa lò tó bá ti dé ta o ti gbọ́ nítorí ọlọ́wọ́n ọba ó ti fi àṣírí ẹni tó ṣe iṣẹ́ burúkú yẹn ó ti fi hàn. ah olùmọ̀ṣẹ́ o. Eh? mo mọ̀ wípé ọlọ́run yìí kò kí ń farapamọ́ jẹ àwọn èèyàn ẹ̀ níyà mo dẹ̀ mọ̀ wípé kò sí bó ṣe wù kó pẹ́ tó ọlọ́run padà máa fojú àṣebí ọ̀hún ni ọlọ́run ṣe wọn tó jẹ́ kí olótìtọ́ mi kó kú sípò ìkà ah, ẹ ẹ ṣe ìwọ̀n sá. mo gbọ́dọ̀ sọ fún mi náà ni mo ti gbọ́ màá dẹ̀ mo lò ẹ ṣe. lè tí òun kájọ tí òun ronú. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mọ́mì tí wọ́n kú náà kò ń ṣe ìdùnnú àwa náà ni pé kí wọ́n fi wálẹ̀ kí wọ́n lọ báyìí everybody náà ló dùn ó gẹ̀tẹ̀ bọ́ ilé tí o wá ń sunkún tí o fẹ́ fi ẹkún ṣẹlẹ̀ léṣe bí kinní kan ó máa dá nǹkan ẹ̀mí ìṣẹ̀lẹ̀ lára ni. Eh? after all nígbà tí wọ́n sick àwa náà try gbogbo best wa pé láti sọ pé bóyá kí eh, kí wọ́n má lọ we get it but ọlọ́run fún wa ṣe and there is nothing we can do so má sunkún mọ́ jọ nítorí ọlọ́run má sunkún mọ́ má tún jẹ́ kí nǹkan tí a rò kó má lọ bà ilé tá à ń rò jẹ́. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó tiẹ̀ jáde láyọ̀ wò ó tó bá sunkún látẹ̀ ní títí dọ̀la màmá ò lè jí mọ́ àwa gan tá a wà nílé ńgbà tí màmá kú kò sí nǹkan kan tá a ṣe sí i. wò ó tí màmá bá rá wọn ti dọrùn màmá ti kú. mọ́mí padà gba kú mi kú ah, wọ́n lọ́wọ́ bá mi foríjì wọn ní gbogbo ibikíbi tó bá wà àfìgbà tí àyígbàpọ̀ ọmọ epo ìwọ lọ́hún bá mi dẹ̀lẹ̀ fún wọn kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rìn. Um, anyway um, mo fẹ́ fi ṣe surprise tẹ́lẹ̀ ni ṣé you get but uh, kò sí any surprise mọ́ báyìí jẹ́ kí n kàn sọ fún yín pé mi ò ní pẹ́ tí mo máa fi padà lọ mo ti ṣe arrangement sílẹ̀ tí ìwọ náà máa fi tẹ̀lé mi ọ̀gẹ́tẹ̀ ẹni tó máa bẹ gẹ́ẹ̀tì visa ẹ̀ tí o máa bẹ get everything o ti wà ń lẹ̀ mo ti sọ fún wọn mo dẹ̀ ti fún wọn lówó tí wọ́n máa need o get it so very soon èmi àti àmàjọ wà together lọ́hùn. ó dáa ọlọ́run ṣeun ṣe rí tẹ́ bá tiẹ̀ mú lọ nísìn ọkàn mi á balẹ̀ pé ó ti tẹ̀lé yín lọ màá mọ̀ pé mi nìkan ló dẹ̀kù kí n dẹ̀ máa pè yín kí n máa gbọ́ròyìn ayọ̀ sí yín ló dẹ̀kù bẹ́ẹ̀. ẹ ṣe tiẹ̀ rí ohun ló ń ṣe ló ń ṣojo tẹ́lẹ̀ òun fi pé bóyá bí mo ṣe lọ sọ̀rọ̀ yẹn ìpè bóyá mo ti rẹ́ lómi tí mo ti fẹ́ lọ́n bóyá ó ti mo ti bímọ àbí kó bóyá kìíní but kò anybody tí tí ó bá lọ sírò òun yẹn tí ó wá lose gbogbo contact wa lọ́wọ́ ẹ̀ there is no way tó máa fi retrieve ẹ̀ padà bóyá kí àfi tí ọlọ́run bá kọ sọ pé bóyá o máa rí àwọn contact yẹn padà but ẹ wá wò bí ọlọ́run ṣe ṣe tí ó wá turn everything around ẹ get ẹ wò bí ọlọ́run ṣe ṣe tí èmi àti ẹ̀ tún fi padà ríra do ire máa ń wà nínú ibi ibi dẹ̀ máa ń wà nínú rẹ̀ ńgbà mi. kò sí wàhálà ọlọ́run àbá ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run tí àwọn méjèèjì bá dẹ̀ lọ ẹ̀yìn náà. ọlọ́run bá mi ṣọ́ yín lọ́rùn lẹ́yìn kí n dẹ̀ máa pè yín kí n máa gbúrò ayọ̀ sí yín lórí ẹ̀. tẹ̀sí problem yóò yà kókó balẹ̀ yà rẹ̀ rí rẹ̀. ìkòkò tó bá fọ́ ara mi kò má ṣe é fi bomi mọ́ kọ́lọ́run má jàre ìṣòro ní àmì ọ́ àmì ọ́ àbáyẹ ẹ wá gbọ́ ọ́ kò ní ṣẹlẹ̀ sí wa ohun àmì o. ìlò ó lè tẹ́jú ayé mọ́lẹ̀ o.